يهدنا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدبف الله الله سبحانه وتعالى أبتي وتوكدر كيا فرقبو láti gbé ọ̀rọ̀ ọlọ́mọ ọba yẹ̀wò kìí ṣe agbára wa bẹ́ẹ̀ ṣe ní bẹ́ẹ̀ ṣe ìkápá wa láti wà ní orí ìjókòó láti jàǹfààní ọ̀rọ̀ ọlọ́run ọba bí ìbá ṣe àánú ọlọ́run àti fífẹ́ ọlọ́run lórí oníkàlùkù wa abẹ́ Allah subhanahu wa ta'ala tí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ oníkàlùkù kókó tí a fi bára wa sọ̀rọ̀ kò náà ni tó ní ṣe pẹ̀lú ìjókòó yìí yẹn ni wípé ìjókòó wa yìí àti bẹ̀ ni a ti máa rí àǹfààní wá sí wa bẹ́ẹ̀ sì ni gbogbo ohunkóhun tí yẹn bá fẹ́ dáwọ́lé òun náà ni wọ́n á fi dè ní òun ni ó kópa tó pọ̀ níbẹ̀ in fact òun ni tí a máa ń pè ní ẹ̀mí iṣẹ́ torí abẹ ọlọ́run iṣẹ́ yìí tá a fẹ́ ṣe yìí tá a fẹ́ bára wa sọ wọn náà jẹ́ kó wúlò fún wa àwa tá a fẹ́ gbọ́ náà wọn náà kó má fi gbégbá wa kó má fi ṣe ìbálẹ́jọ́ fún wa ní ayé àti ní alùpùpù yá náà wọn lájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tọ́pìkì gidi oná ni ọmọ ya wa tí wọ́n jẹ́ olùgbìyànjú olùronú nípa ìrìnàjò ẹ̀dá ní àwùjọ wa ìtí wọ́n fasábà bí kò wájọ síbí àkọlé tó dáa oná ni wọ́n ṣà ní ẹ̀ṣẹ̀ fún wa léyìí tí a fi bára wa sọ̀rọ̀ àbẹ̀ ọlọ́run fún oníkàlùkù wọn kó bẹ́ẹ̀ lórí àwọn àfá tí wọ́n ń kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ ní ìlànà sunnah abẹ́lọ́run fún wa kọ́lọ́run mọ́ṣà àgbà lọ́wọ́ wa àwọn tí agbárùkù tí wọ́n náà kọ́lọ́run kó mọ́dún àwọn náà ní ládá iṣẹ́ olóore aláìjẹ́ kan ṣoṣo wọlọ́run àkọ́lé òun náà ni dáwùrú fi ìkìláàsì àmẹ́lì ipò wo ni àbí ni àǹfààní tí a ń pè ní àníyàn tá yóò ti yé yóò bá ó bá ti ẹ̀já sí pé gbólóhùn yìí ó fẹ́ dáadáa ju ti agbóyé látara rẹ̀ lọ wọ́n ní ipò wo ni àníyàn bẹ níbi ìṣe iṣẹ́ tí ó bọ̀ sí ntọ́lọ́run tí ó tẹ̀wọ́ gbà ipò wo ló wà eléyìí ni tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ làwọn náà ó fi rí wípé tọ́pìkì tí ó dáa ni torí pé láàrin ìgbà tí a jí lénìí tó fi di àsìkò yìí níbi tá a lọ ayé dé nírọ̀lẹ́ yìí àdé tó kù fún wa náà lẹ́yìn tá a fi lọ sùn lálẹ́ àdé tó kù fún wa náà oníkàlùkù wa tá a fi jẹ́ pé ọlọ́run nígbà tá àsìkò bá tó abẹ́ Allah kó lọ́rọ̀ ẹ̀mí oníkàlùkù wa kó dá wa sí kó jẹ́ ká pẹ́ lórí òkè pẹ̀ ká pẹ́ lórí imad ká lò lé ayé dáadáa lórí ẹ̀sìn àmọ́ kan náà ni ìjọ kan ó mọ̀ jẹ́ ìjọ kan ìyẹn ni wípé ipa wo ni àníyàn olóko lórí àwọn ìntànṣe àbí ìntàmà ṣe ipa olóko láti gbà tá a ti jí tó fi dí àsìkò yìí ọlọ́run ló máa iṣẹ́ ribiribi tó ní kálukú wa ti ṣe tá a bá ń sọ iṣẹ́ dáadáa òun ni o tó bá pé iṣẹ́ tí ò dá ni eléyìí òun lẹ̀ gbogbo alámọ̀ dájọ́ rẹ̀ pé àníyàn wo nìyàn máa ní kíyàn tó jalè àníyàn wo nìyàn máa ní kíyàn tó jíyàn gbé àníyàn wo nìyàn máa ní kíyàn tó gba dúkìá onídúkìá kó tó kó mọ́ ti tiẹ̀ àníyàwó nìyẹn máa ní tí ìmọ̀ fi dá wàhálà ẹlẹ́ láwùjọ àwọn náà mọ̀ pé ẹni tó kéré jù nínú àwa mùsùlùmí bóyá ẹni tí kì í ṣe mùsùlùmí ó mọ̀ pé àníyàn bú ni àníyàn tí ò dáa ni torí pé iṣẹ́ ni iṣẹ́ tí ò dáa iṣẹ́ tí ò látòbọ̀tán tó dáa òun náà ni ṣùgbọ́n tó bá ti di bí iṣẹ́ dáadáa iṣẹ́ olóore jama mùsùlùmí bí ìrun kíkí bí àwẹ̀ gbígbà bí zaka yíyọ pàápàá jùlọ ìjọsìn fún ọlọ́run lọ́kàn ṣoṣo ìṣe ẹ̀tọ́ ọlọ́run fún ọlọ́run ìṣe dáadáa sóbì ìrọ ìrírí ọmọ ìfẹ́yàwó ìlọ́kọ ìfún àgbàlagbàlẹ̀ ìkẹ́ ọmọdé ìfún ẹni tí ò ní ká fún un nínú tá a ní ẹni débi ń pa ká fún un ní jíjẹ ẹni tí ò ní múmu ká fún ní múmu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore lọ́kàn òjọ̀ kan tí ò ṣeé kà tó bá ti di bí ọ̀rọ̀ iṣẹ́ olóore ìjàmọ́ ipa wo ni àníyàn tá a fi ṣe ipa wo ló kó ipa wo ló kó eléyìí ni kókó tí a fi bára wa sọ̀rọ̀ jama mùsùlùmí gbólóhùn àníyẹ̀tú èdè lárúbáwá ni òun náà ni gbólóhùn àníyẹ̀tú èdè èdè yorùbá

àníyàn sì ní èdè lárúbáwá ni kì í ṣe èdè yorùbá èdè kan ni tó wá láti ibi náwà yẹnuwí nàwẹ́tú ànúwíhì kí náà ń pè ní náwà ìtumọ̀ ẹ̀ ní kọ́sọ̀dà kọ́sọ̀dà kíyàn gba nǹkan kan lérò ká lérò ń gbà lórí ṣíṣe kan ìtàn pè ní àníyàn nìyẹn ní èdè lárúbáwá torí ẹ̀ ló bí a fi pé lílò rẹ̀ lédè lárúbáwá àti ní lílò rẹ̀ nínú ìsìláàmù kò fi di kankan jìnnà síra wọn kò fi di kankan jìnnà síra wọn torí ẹ àwọn onímọ̀ gẹ́gẹ́ bí ibn rajab alhambali rahimahullahu ta'ala nínú tíra rẹ̀ tí a pè ní jábẹ̀ ulum wal hikam tíra tó fi ṣe àlàyé àwọn ogójì hadisi tí náwàwí rahimahullahu ta'ala tí ó kójọ ibn rajab alhambali tó jẹ́ kan náà àwọn ọmọ tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala màtún ṣàlàyé àníyàn lábẹ́ hadithi àkọ́kọ́ tó mú wá tánpé ní hadithu níyà wọ́n máa fi ní hadithu níyà wọ́n wà káàkiri níbi kankan hadithi Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ni jama àwọn hadithi kan bẹ wọ́n lórúkọ ẹnìkan kìí sí ìbá wọn lórúkọ tí wọ́n jẹ́ nínú gbogbo ọ̀ràn hadithi yìí tọba ti gbọ́ hadithu níyà hadithu àníyàn hadithu wo ni innamal a'malu binniyati hadithu àníyàn nu ọmọ pè ní hadithu níyà kò sáàdìsì ní tó ń jóríkì yìí tó ń jórúkọ yìí àfàdìsì nìkan nígbà tá a bá gbọ́ hadithu al-iftiraq hadithu al-iftiraq hadithu ìpínyẹlẹ ìyẹrẹ àwa mùsùlùmí kò dá sí kò sáàdìsì tó ń jẹ́ bẹ́ẹ̀ تجد حديث النبي صلى الله عليه وسلم فما بين وستفترق أمتي على ثلاث وسبعين تلقى كل وفي الناس إلا واحدة قيل يا رسول الله وما هي قال ما فمن كان معنا عليه اليوم هو أصحابي إلي لأصلني حديث كذي حديث الانتراب كما بصيبين أو من لن يوات صنع سبوتيري أيها كان يقول يولا لن سبوتيري بناني حديث جبريل

tí Jibril tó wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú mọ́ṣáláṣí nílùú Madina tó gbà á lálejò gẹ́gẹ́ bí Umar radiyallahu ta'ala anhu ṣe gbà wá ó ní tala alayna rajulu shadidu bayadi as-siyam wa shadidu sawadi ar-ras arákùnrin kan wá ó kàn yọ kúlẹ̀ sínú mọ́ṣáláṣí ni nígbà táwọn ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam aṣọ rẹ̀ ó funfun lẹ́lẹ́ irun orí rẹ̀ ó dúdú bí kóró sí ó dúdú gan láyàrífò àdòmìnà ẹni kankan nínú wa àmọ́ o wàlá yóò aléyí àtàrù sáfà àti rí àpẹẹrẹ arìnrìnàjò lára rẹ̀ hàtà jẹ́nẹta ẹ̀dà rasulullah sallallahu alaihi wasallam títí tarakùnrin fi jókòó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n alámàdé alayhi salam tó ti kọ́ nàbí sallallahu alayhi wa sallam nípa kílà ń pè ní maratibu din ma huwa al-islam wa ma huwa al-iman wa ma huwa al-ihsan kílà ń pè ní ẹ̀sìn islam kílà ń pè ní imani kílà ń pè ní ihsan gbogbo alamẹ́lẹ́ yìí eléyìí náà ń pè ní hadithu jibril tó tá ti gbọ́ hadithu níyà òun náà ni hadithu títí umar bin khattab radiyallahu ta'ala anhu nígbà tí أبا وقال النبي صلى الله عليه وسلم بني سميت رسول الله صلى الله عليه وسلم يقول قلوا بدي أرى أرى وقف إن الله محمد صلى الله عليه وسلم لي إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات gbogbo àwọn iṣẹ́ táàbà ṣe àníyàn máa ń síwájú ká tó ṣe èrògbà máa ń síwájú ká tó ṣe gbogbo iṣẹ́ tá a bá fi ṣe sì nìyí àníyàn tá a bá fi ṣe òun ni wọ́n ìsan wálé sàn wọ́n iná máa lè kó lè mọ̀rí máa náwà náwà náwà yẹnu rí náwà ètò àníwí ìtumọ̀ rẹ̀ nìyẹn so tó túmọ̀ sí pé ìdí à ń pè ní àníyàn àníyẹ̀tú ó ń bẹ nínú gbólóhùn àgbólówó ẹ̀sìn dáadáa òní Ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala fi ní ìdí à ń pè ní àníyàtù òun náà ni qasdu al-qalbi qasdu al-qalbi náà ń pè ní àníyàtù òun náà ni èròǹgbà ọkàn àdìsọ́kàn ọkàn èròǹgbà rẹ̀ rírò ọkàn etí ọkàn tó rò níta àdìsọ́kàn wọn máa pè ní àníyàtù an-Nawawi rahimahullahu ta'ala ó ní tí a pè ní àníyẹ̀tú òun náà ni qasdul fi'l muqtarinan bi qasdul fi'l muqtarinan bi òun náà ni èròǹgbà wa lórí iṣẹ́ tá a fẹ́ ṣe èròǹgbà tá a ní sí iṣẹ́ tá a fẹ́ ṣe ní ìgbà tá a fẹ́ ṣiṣẹ́ yẹn iṣẹ́ pé èròǹgbà tá a ti ní tẹ́lẹ̀ nígbà tá a fẹ́ ṣiṣẹ́ yẹn èròǹgbà wa pẹ̀lú rẹ̀ àwọn ẹ̀tọ́ tún àlàyé kan ó yẹ kó máa ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tí táwọn àfáà ń sọ yìí àmọ́ kìí ṣe àsìkò táàtù pẹpẹ àwọn ẹtúntún táàtù kalẹ̀ jama mùsùlùmí lẹ́yìn náà nínú ìtumọ̀ àníyàn onílà ìrọ́ ọ̀dẹ́tùlùmọ̀tẹ̀wẹ́jẹ̀ á náà wà náà ni èròǹgbà wa sí iṣẹ́ tá a fẹ́ ṣe èròǹgbà wa sí ṣíṣe wa èròǹgbà wa wa ìpìtìkọ́rọ̀ olè wájú ti lọ lẹ́yìn iṣẹ́ tá a fẹ́ ṣe tí a fi ń wá ojú rí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala wa ibtitala li hukmi wa ibtitala li hukmi àti èyí tí a ṣe láti lè fi gbà papọ̀ lọ́wọ́ jama mùsùlùmí eléyìí tí a ń pè ní àníyẹ̀tù eléyìí ló fi já sí pé àníyàn rí yẹn nìyí jama nǹkan ó tóbi ni èròǹgbà wa lórí iṣẹ́ tá a fẹ́ ṣe wọ́n máa húwà máa hàlù hà níbo wá làníyàn máa ń gbé àníyàn níbo ló máa ń gbé ẹnu àwọn onímọ̀ kó pé àníyàtú mahàlù hà alqalb àníyàn tá a rí yẹn jẹ̀mọ́ orí ọkàn ni inú ọkàn òní máa ń gbé kìí tí a máa fẹnu sọ láyé tàlá fàgbọ́ bí i ẹ̀jẹ̀ tí yàn máa ń sọ àìsọ àníyàn àìsọ tó bá ti lè sọ àníyàn kì í ṣàníyàn mọ́ ní tó sọ ohun àníyàn náà ló mú ẹ sọ tabagbọ́n tá ń pè ní àníyàn yìí àníyàn òun ni pé n tá a ní lọ́kàn ká tó ṣe n tá a ní lọ́kàn ká tó sọ òwò tó máa ń sọ àníyàn adájú pé àníyàn ló fi ń sọ àníyàn <laughs> torí ẹ̀ láì sí èméjì lọ́dọ̀ àwọn onímọ̀ ẹnu òkò lórí ẹ̀ pé láàyò tẹ́lẹ̀ fẹ̀zú bí ní yẹ̀tì àìfi ahán àìfi sọ àníyàn nígbà pé ní intention lédè ìbò ẹni la máa ń pè ní àníyẹ̀tù ní èdè lárúbáwá àti èdè ẹ̀sìn àìfi ahán àìfi sọ àìfi àwọn gbé jáde ahán kọ́ orí ọkàn òun ni torí pé ọmọ èdè ènìyàn tá a jẹ́ ọlọ́run dá wa mọ̀rọ́kàbọ̀n ala salasati ajsam àwọn kàkà mẹ́ta lọ́lọ́run dá ọmọ ènìyàn lé lórí alákọ̀ọ́kọ́ òun náà ni ruh ruh ẹlẹ́ẹ̀kejì òun náà ni alqalb alqalb ẹ̀mí ọkàn ẹlẹ́ẹ̀kẹta aljasad aljasad ẹ̀rí ruh káàpẹ̀ ní ẹ̀mí àmì kàpá lórí ẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ a ní kápá lórí ẹ̀mí wa torí ẹ̀ nígbà tọ́lọ́run tó fún wa lẹ́mìí ẹni tó bá ṣe tán tí ó bá gba ẹ̀mí yẹn yóò gbà ní àmọ́ mo máa ẹ̀mí mi ni mímú ní o sí tó jọ yóò gbà lọ́wọ́ kan òun náà ni ìdá àbálàkà ti fẹ́ kó wà á ń tún ṣe iná ilé tẹ́ńdòrò ọlọ́run ní bí ẹ̀mí bá dé ògbóngbó tó fẹ́ jáde tọ́lọ́run ní kí málákù lè mọ́ fẹ́ gbà ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe ranjú lẹ́ni tẹ́ máa wò ó kò sí tẹ́ẹ̀kì sí ẹni tẹ́mi ẹ̀ ń kò lè ní ó jáde àwọn tá a yíká rẹ̀ a lè ní kó padà síbi tó ti ń bọ̀ kò rọrùn kò tá a fẹ́ ṣe sí so ẹ̀mí nìyẹn a máa ń pè ní rush àbí nígbà míì ká pè ní kí ni nafsu ọlọ́ni wa nafsi wa ha, fa alhamaha ujuraha wa taqwaha ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lọ̀ tó dá ọmọ ènìyàn lé lórí oní alqalb ọkàn ẹ̀rí ọkàn wa òun a máa lọ òun a máa bọ̀ òun a máa lọ òun a máa bọ̀ a máa lọ òkè a máa lọ ọlẹ̀ a máa lọ ẹ̀gbẹ́ a máa lọ oṣù a máa lọ ọ̀tún a máa lọ oṣù a máa lọ wájú a máa lọ ẹ̀yìn lọ́fẹ́ pé ní kí alqalb li'annahu yataqallab ọkàn kì í débì kan ọkàn apẹ́rẹ́ ọkàn ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣíṣe iná pẹ̀lẹ́ ṣíṣe ní èdè lárúbáwá a máa ń pèsè ní kí ni zubab zalba zubabu zabda zabu nígbàgbé zabu òun nìkan tí kì kò ní ibùgbé a máa bèèrè lọ́wọ́ ẹgbẹ́ níbo lè ṣe máa ń gbé níbo ni níbo ni amọ̀gbẹ̀ ẹran àbámọ̀gbẹ̀ ẹran amọ̀ àgò àgò àgò adìẹ àbí etí ti níbo ló ń gbé tó bá pàlẹ́ ìwájú báyìí létí ìgbémọ̀ lọ báyìí náà etí ti ò lè jókòó lè dúró kò lè pẹ́ kó wà lórí ibì ní thirty seconds ọlọ́run ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ ìdápè zápò nìyẹn dubab lọ́lọ́run ti ròyìn yẹn ó fi ròyìn ròyìn àwọn mùnáfìkì ọlọ́run ní mùsábìtà bí iná mùnáfìkì láìlá àwùláyì wà láìlá àwùláyì mùnáfìkì olójú ẹgbẹ̀rún ni wọ́n wọn ò sí nínú ìsìláàmù bẹ́ẹ̀ ni wọ́n sí ọ̀dọ̀ àwọn kèfèrí wọn ò wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ni wọ́n sí pẹ̀lú wọn mọ̀sẹ́bíbẹ̀bí náà dùbáàbù ni wọ́n. so tí a ń pè ní kọlùbù òun náà ni kí òun náà ni tí a ń pè ní ọkàn ọkàn ni kì í gbébì kan a máa lọ a máa bọ̀ torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ní fi máa ń bẹ ọlọ́run pé Allahumma olúwa mi thabbit qalbi ala ta'atik thabbit qalbi ala dinik mi dákun mú ọkàn mi mú ọkàn mi mọ́lẹ̀ gbé ọkàn mi mọ́lẹ̀ lórí ẹ̀sìn rẹ lórí ìtẹ̀lé àṣẹ rẹ torí pé ọkàn a máa lọ a máa bọ̀ èyí jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta oní àní aljásàdì jásàdù ní part of the body body wa ó bẹ̀rẹ̀ lórí ahọ́n lórí ojú lórí etí lórí ọwọ́ lórí ẹsẹ̀ lórí gbogbo ẹ̀ lórí ikùn lórí abẹ́ tàbí ní jásàdù òun nìyẹn ṣẹ̀rí oríkèríkè ara àwọn èèyàn àwọn ò láníyàn kankan àníyàn ò sí lọ́wọ́ àníyàn ò sí lẹ́nu àníyàn ò sí létí àníyàn ò sí lójú àníyàn ò sí lẹ́tẹ̀ níbo làníyàn wà níbi alqalbi qalbu ni torí ẹ̀ ọlọ́run fi la ìjọsìn ẹ̀gbọ́n ọlọ́run la ìjọsìn bọ́ ẹ̀ka ara wa mẹ́tẹ̀ẹ̀ta àbí tá a sọ pé méjì ń bẹ ó la ìjọsìn bọ́ ọkàn ó la ìjọsìn bọ oríkèéríkèé ara wa ìjọsìn ọkàn la máa ń pè ní àmẹ́lú alkolo àwọn iṣẹ́ ìjọsìn tí ọkàn máa ń ṣe àbí àwọn iṣẹ́ tí ọkàn máa ń ṣe nínú iṣẹ́ tọ́kàn máa ń ṣe òun náà ni àníyẹ̀tù àníyàn ọkàn ló ní àníyàn inú ọkàn làníyàn ń gbé àmọ́ oríkèéríkèé ara wa àwọn ò láníyàn ètò bá wà ń bẹ lórí ọkàn òun náà ni ara ó wà gbé jáde òní ó gbé jáde nígbà míì a máa tasẹ̀ rẹ̀ tó lápẹ́ tí ń bẹ lórí ọkàn òun kọ́ ni ara ni ó gbé jáde nígbà míì a máa tasẹ̀ rẹ̀ tó lápẹ́ dáadáa tó wà lórí ọkàn ìdàkejì rẹ̀ lára ṣe àbí nígbà míì àyídá tó ń bẹ lórí ọkàn dáadáa ni ara ṣe a máa wáyé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló ní ìdájọ́ ti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí ẹ̀ àníyàtò mahalluha alqalbi àníyàn tá a níyẹn lára iṣẹ́ tí ọkàn tí máa ṣe òun náà nì torí ẹ̀ láì fi fi ahán àìfẹnú gbé àníyàn kalẹ̀ àìfẹnú gbé kalẹ̀ àìfẹsẹ̀ gbé kalẹ̀ kí la wá ṣe ń rí ẹsẹ̀ mi ló dàníyàn kí wá bí dàí ẹ̀fẹ́ ní pélé ìhù ẹsẹ̀ ń dàníyàn bẹ́ẹ̀ náà ni ahán òkè ń dàníyàn eléyìí náà sọ yìí kò sí àpẹẹrẹ láàrin àwọn onímọ̀ lẹ́yìn lórí bó ṣe wulẹ̀ kó mọ̀ torí ẹ̀ ló bí dájú pé àyè máa sọ fún èèyàn kó kó dà níyàn wọ́n sọ fún pé kó dà níyàn <laughs> àníyàn bẹ lórí ọkàn rẹ̀ wọ́n yẹ sọ fún yàn kí yẹn dà níyàn yẹ dà níyàn rárá àníyàn bẹ lórí ọkàn rẹ̀ nílẹ̀ Yorùbá alihamudulilayi níjọ́ òun. lára táa tún dé àwọn onísúnà gbìyànjú àti túnṣe nínú táa bá lọ́dọ̀ àwọn bàbá wa níjọ́ nílẹ̀ Yorùbá ni wọ́n ní ká dà níyàwẹ̀ wọ́n ní Wani níyàwẹ̀ Ramadan táwà nu mọ́ṣáláṣí ó mọ wí àánú mọ wí tẹ̀lé wọn na wáyé tù na wáyé tù an asuma an asuma Ramadana Ramadana na yau man أو ثلاثين يوما أو ثلاثين يوما إلا مع أمرض مرضا شديدا إلا مع أمرض مرضا شديدا فلم أسافر سفرا بعيدا لله تعالى فلم أسافر سفرا بعيدا لله تعالى أكيد أنيا أنيا كنون بليهم ọ̀rọ̀ lásán nìyẹn ọ̀rọ̀ lásán la máa ń pè eléyìí kìí ṣe àníyàn torí pé ọkàn ló ní àníyàn lára iṣẹ́ tí ọkàn tí ó ṣe àníyàn jẹ́ kan òun náà ló súnmọ́ débi àníyàn irun ẹ̀dà àníyàn irun gbogbo ala rí fídíò kan tó lọ ní ọdún iléyà tó lọ yìí tí mọ́mù tó kíbi fún wọn pé yẹ́ dàníyàn àníyàn irun yìí mọ́mù tí ń dàníyàn náà wáyé jù gbogbo jẹ̀mọ́ náà wáyé jù sọ̀láàtà sọ̀láàtà ìdílé àdíá ìdí lè adíá lè láyé tààlà lè láyé tààlà ẹ̀ẹ́dẹ́ fi ọdún sí 2006 2026 ẹ̀kẹ́ fi sí kẹ́ẹ̀sì fi dèdé aago ó fẹ́ dàbí erémọdé erémọdé náà sì ni so ọ̀nà wáìtù òǹkọ́ làníyàn o tá a máa ń wí ẹ̀ òǹkọ́ o torí ẹ̀ olúwa wa ọlọ́wọ́ bá aláà subhanahu wa ta'ala ọba láàánú ọba oníkẹ́ni kìí wo ń tá ń wí lẹ́nu kó fi dájọ́ ìjọsìn tá a ṣe fún bọ́nà bá wo ọ̀pọ̀lọpọ̀ wa là nígbà ládà o torí gbólóhùn tó ń wí gan-an ó takora wọn gbólóhùn yẹn nìyí gbólóhùn tí kò jókòó ni nàwáìtù sọláàtù níbo nìyẹn wà nínú tó nàwáìtù sọláàtù níbo nìyẹn wà nínú tó àbálòwò òwò yìí o orí ẹ̀rọ gẹ́gẹ́ bí èèyàn bá sọ lẹ́nu wípé ẹni tó fẹ́ kí ìrun sọ̀láàtì àfìrì nínú àlàáfàrì ló ń bẹ lórí ọkàn rẹ̀ bó ń fẹ́ kí àmọ́gbà tó dé mọ́síláṣí ó sọ nà wáyé tù sọ̀láàtì zúrì ó wá kí nìkan ah zúrì mo mọ̀ wí mọ́ jàre láàmú ó ti kí àṣírí lórí ìgbẹ́ òwí lẹ́nu yẹ ọlọ́run ò béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n lọ ń dára rẹ̀ láàmú èyí ń bẹ lọ́kàn rẹ̀ òun náà ni torí ẹ̀ àníyẹ̀tú mahalluha alqalb orí ọkàn inú ọkàn òun náà ni ìtàpè ní àníyàn òun ni máa gbé kìí ṣe tí a máa ń fẹnu sọ kódà inú àwọn ní tí wọ́n gbà pé àtàlá fòdú pẹ̀lú dèdè ká lo ká fi ẹnu ká máa dàníyàn wọn nínú àwọn bíbí àtẹ́fì ní àdádálẹ̀ ká máa sọ kọ kọ torí ẹ̀lẹ́mí já sí pé àníyẹ̀tú màhálùwà alqalbi orí ọkàn òun náà ni àníyàn gbé àníyàn sì ni yìí ẹgbẹ́ bá ìsàlàyé fún wa òun náà ni alìlmù bil'amali alìlmù bil'amali ká mọ ń tá a fẹ́ ṣe tó bá ti mọ tó fẹ́ ṣe jẹ̀mọ́ ó ti dàníyàn tó bá ti mọ tó fẹ́ ṣe ó ti dàníyàn ìyẹn ló sì yàtọ̀ láàrin anábí àti alimajinun àti alimajinun àti al'amidu al'amidu òun lẹni tí ó mọ̀ ó mọ̀ tó fẹ́ ṣe ó mọ̀ anábí òun lẹni tó gbàgbé tí òun rántí tó fẹ́ ṣe kẹgbẹ́ tó gbàgbé tí òun rántí tó fẹ́ ṣe òun ò ní ní àníyàn lórí ọkàn bẹ́ẹ̀ náà ni anahim ẹni tó sùn bẹ́ẹ̀ náà ni alimajinun ẹni tó jẹ́ wèrè èèyàn bẹ lójú oorun mùsùlùmí sì ni kódà wá jẹ́ àfà wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ìṣẹ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní parúkọ jésù ó sì bẹ lójú oorun tá a bá wò wá rí pé ìṣe rẹ̀ yẹn nìyí ìṣe kèfèrí ni àbí tó ti wá di kèfèrí ìṣe kèfèrí kí ló dé torí pé àníyàn ò gbáwájú kò sá kò mọ́ tó ń ṣe tẹ́ bá jí gangan ní à ah, abẹ́ ìdìde ẹ ẹ mọ́tẹ́ wí ni kí ni mo wí èmi ń sùn ni à ẹ ní tẹ́lẹ̀ ni èmi yóò ọba yín bẹ́ẹ̀ náà ni wèrè náà torí pé kò sí tí a pè ní àníyàn tó gbáwájú ṣíṣe wọn kò sí torí ẹ̀ ló dájú pé gbogbo tá a bá fẹ́ ṣe jàmá mùsùlùmí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìjọsìn fọ́lọ́run àníyàn tọ́lọ́run là á máa ní lórí ẹ̀ àníyàn tọ́lọ́run là á máa ní lẹ́ẹ̀kan sí ẹja fi nàwọ́ ètù ẹja fi ilẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ tí ò kínu láti bí ọdún mẹ́wàá tí ló dé alóhùn ọmọ nàwọ́ ètù ni mo pàdé ẹnìkan mo ní kó lóde tó wá kínu ah tó ń tó wá kínu òun máa wẹ̀ ẹ lọ́wẹ́ òun wẹ̀ jánábà lọ́wẹ́ jánábà ọlọ́run mà níyàn jánábà mo ní à kò sí sọ́ńpẹ̀ láníyàn jánábà sí pé kó mọ̀ pé ó fẹ́ wẹ̀ lọ kó mọ̀ pé ìwẹ̀ tó fẹ́ wẹ̀ yìí kìí ṣe ìwẹ̀ tó ń wẹ̀ lọ títù mọ́ta nígbà tó ń lọ sọ́fíìsì mo fẹ́ wẹ̀ ìwẹ̀ ìwẹ̀ jánábà tó bá ti mọ̀ bẹ́ẹ̀ àníyàn ti wà ọlọ́run ló mọ iye ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó gbígbọ̀ sílẹ̀ ni wọn ò ṣe látara yìí pé wọn ò mọ wọn làwọn ò mà níyàn ìtànpè níyàníyàn orí ọkàn òun ni ó máa ń gbé àníyàn kìí ṣe tí a máa ń fi ẹnu sọ so arọ yìí màmá wa ẹ̀yin bàbá wa tẹ bá ti dé mọ́ṣíláṣí nísìnyí àti wọ́n pèrún mọ́gírídì tẹ́sí mọ̀ pé àsìkò mọ́gírídì lẹ́wà wọ́n wá pèrún wọ́n náà máa wo wọ́n pèrún olọ́ mọ́ṣíláṣí pé àwọn tó dágbére pé tọ̀ mò ń lọ mọ́ṣíláṣí o mò ń lọ kínú o nígbà tó dé mọ́ṣíláṣí o gbáìgé o ṣàlùwalá lẹ́yìn tó ṣàlùwà látán wọ́n ṣe kọ́ ọmọ gbogbo ìdí dúró kí ló kù Allahu akbar tó kù nìyẹn tó kù nìyẹn kìí ṣe pé tó kù òun náà ni kó wá tó sọ náà wáyétù sọ̀látà lè mọ́gíríbì rárá mọ́tún dà níyẹn mọ́gíríbì mọ́ mọ́tún sọ nà wáyétù mọ́ àníyàn ti ń bẹ lórí ọkàn rẹ kó tó ṣe kúrẹ́ni kò ní béèrè lọ́wọ́ rẹ pé kí lọ́dí tẹ̀ ń ṣàlùwàrà tó bá bẹ̀rẹ̀ oúnjẹ ẹgbẹ́ kí mọ́gíríbì ni ní tí ó sọ nìyẹn wà á tọ́pẹ́ ẹgbẹ́ kí mọ́gíríbì ní tí wà á sọ lẹ́nu òun nìyẹn torí ẹ̀ ló fi jẹ́sí pé àìsọ nàwẹ́ ní tí wà á sọ òun náà ni pé allahu akbar òun nìkan tí wà á sọ lẹ́nu so àníyàn táàmà wí ni àwọn lẹ́yìn kò lẹ́sẹ̀lẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ in fact àwọn onímọ̀ ìfẹ̀jẹ́ òsì abdulfaraj ibn jawzi rahimahullahu ta'ala nínú tírà ẹ̀ tí a pè ní tẹlifíṣù iblis ó kàkún nínú ọ̀nà tí ṣètọ́ni fi máa jẹ lára iṣẹ́ olóore tíyàn bá ṣe ọ̀nà tí ṣètọ́ni máa fi múyàn iblis ó ní kó sọ fún yàn kí yàn máa sọ náà ìtù tó gbé àdádálẹ̀ ni tábà tí wọ́n sọ níbi ìjọsìn ládàá ìjọsìn wa kò ní pé tó torí ẹ̀ ẹ̀jẹ̀ aṣàkíyèsí yẹn tó bá ti dé mọ́síláṣí wọ ìmáàmù náà tó fẹ́ kinu fáwọn ènìyàn tó fẹ́ kinu fáwọn ènìyàn wọ́n sì kọ́ mọ̀ tán ó wá dájú kọ kíbílà ó wá nínà wáyé tù àà ah. òkè nígbà tó wá nínà wáyé tù sọlátà lè mọ gidi ìmáàmù mo dà ní ẹgbẹ́ mo fẹ́ kinu gẹ́gẹ́ bí ìmáàmù tó bá só ń bọ́ tó bá só ó kúrò mẹ́ bó ní kúrò mẹ́ ó kúrò mẹ́ adéwà bọ́ bẹ́ẹ̀ ẹni tí ó bọ̀ ọ́bẹ̀ yẹn lára jẹ̀mọ́ ẹ̀ òun náà sì dàníyàn mo dàníyàn fẹ́ kí mágíríbì lẹ́yìn tó ń kọ́ṣe mọ́ọ̀mù lẹ́yìn tó ń kọ́ṣe mọ́ọ̀mù tí mo ń jẹ mọ́ọ̀mù mọ́ lẹ́bìrí pé bàbá gbé sílà ká ìgbà ẹ̀rí pé kínú ni kò lọ àìjẹ́ bẹ́ẹ̀ áyà dúró kí mọ́ọ̀mù lọ́jà lọ alákótó padà dé ni àìsàmà ṣe rú eléyìí àìsàmà ṣe torí ẹ̀ má sọ nàwẹ́ ìtù mọ́ bí ẹ bá sọ nàwẹ́ ìtù ẹni yẹn jama ìjọsìn rẹ̀ kò lálàáfíà tó a ti mọ̀ tá a fẹ́ ṣe mímọ̀ tá a fẹ́ ṣe tá a sì fẹ́ ṣe tá a fẹ́ ṣe ní tá a máa ń pè ní àníyàn nìyẹn orí ọkàn òun ni àníyàn máa ń gbé jama mùsùlùmí torí ẹ ẹwà rí àníyàn tá a sọ fún wa yìí kò sí tá a fẹ́ ṣe tí ọmọ ènìyàn fẹ́ ṣe láàníyàn ò gbà wájú bẹ́ẹ̀ báyìí sọ tá a bá parí wá àtúntò nísìnyí òjò ní kálùkù wá ti lọ táà lọ àníyàn ti wà àbí àwọn apariwá àtìtán àwọn fẹ́ túká wọ́n wá fẹ́ dìde òwá ní wọ́n lọ mú dàníyà láti mọ́ lọ́lé ẹgbẹ́ ní ní sọ bẹ́ẹ̀ kámẹ́rì ni pé ó ní àrùn ọpọlọ bí ẹgbẹ́ ẹgbẹ́ ni yóò gbádùn fani làwọn wáyé jù ana àwúdà ilá àbàyè tí mo dàníyà láti padà sílé mi ó jẹ bí ilé ìtèmi ló kó máa bá mi lọ ẹni kò ní ń sọ pé lòun nàwọ ìtumọ̀ bẹ́ẹ̀ lẹ́nu gbàtà fẹ́ jẹun o lè pẹ̀rẹ̀ tí ibùsùn jẹun ti mú wá nínú tẹlifíṣì blaze ó lẹ́yìn ní máa ń sọ nàwọ ìtù onímùgá fálù ni mùgá fálù ni pé òpònú àfọnufọra wọ́n á má pẹ̀rẹ̀ wá ó ní àpẹẹrẹ ni ẹni tó ti rí ọ̀rẹ́ rẹ̀ tipẹ́tipẹ́ tó ti tíráàmù tó ti rìn àjò tipẹ́ ó wá rọ̀ rẹ̀ tó ń bọ̀ láti rìn àjò tó ti fẹ́ súnmọ́ ẹ̀ nínú àdámọ́ àfẹ́ dìde ká lọ pàdé àbí ọ̀rẹ́ wa wọ́n fẹ́ jù wá lè nà ọwọ́ ètù ọlọ́mọdà ní ẹ̀ láti lọ pàdé ọ̀rẹ́ mi ó lẹ́nu yẹn òpònú ni mọ̀gá fálù ni ara rẹ̀ ó sọ fún ẹgbẹ́ kò dìde gan kó lọ pàdé ẹ̀ ẹnìkan náà àfáà fi má pẹ̀lẹ̀ níwà tó tún kílẹ̀ pé nígbà tí ẹni tẹ́bi ń pa ebi ń pọ́ ó wà ń bíṣẹ́ ó mọ tó ní lólóúnjẹ àbójì ẹ̀ wá pa ará ilé ẹ̀dá ẹ bá ń dáná jẹ́ o àtọ́ òjì ẹ̀sìn yẹn lé ni ó wá délé ògbómi kaná ó tẹ̀bà ògbọ́bẹ̀ kaná owó ọmọ ẹ̀ wá gbómi déjì sí orí tébù ògbómi sí ọ̀tọ́mi jíwọ́ ó wá sinwọ́ ó wá ní nàwẹ́ ìtù àná àkúlà ẹ̀bà ọlọ́mọdà ní àti jẹ̀bà ẹgbẹ́ nìyẹn nìyí lórí rẹ̀ pé ó rí ẹniyàn pé á bèèrè pé ìwọ̀n làbúrò orílẹ̀ tí wọ́n ń sọ yìí nígbà tẹ́ gbómi kaná ẹ̀mọ́ pẹ́ jẹ̀bà nígbà tẹ́ ìṣinwọ́ ẹ̀mọ́ pẹ́ jẹ̀bà ìtànpè ní àníyàn òun nìyẹn ṣẹ́rí àníyàn kìí ṣe bí ìjọsìn nìkan làníyàn mọ́ bẹ̀ o tánàbí sọ fún wa nìyẹn o innamal a'malu binniyah gbogbo iṣẹ́ pátá làníyàn mọ́ ń gba wájú gbogbo iṣẹ́ kò sí iṣẹ́ náà owó ni ìsọdípọ̀ ni ìlọkí ọ̀rẹ́ ni ìlọtajà ni ìlọkínu ni ìjíjẹun ni ìfẹ́ sùn ni kò sí tó ṣe táníyàn ò ní gbáwájú kò sí gànà pé kẹta ń bẹ tá fẹ́ ṣe táníyàn gbáwájú ah wàláì kò sí àfi tí ẹ bá jẹ́ wèrè ló àbẹ́lọ́kọ́lọ́kọ́ gbà lákàì lọ́wọ́ wa wèrè ò láníyàn wèrè ò ní làákàì nígbà máa ṣe ti ẹ̀dọ̀ lórí ẹjọ́ wèrè bá gbádùn bẹ́ẹ̀ bá ń sọ pé báyìí táyà ló ṣe yóò mọ̀ jà yíyàn ní pé èmi àṣẹ lóòótọ́ oríta mẹ́ta bí o ti mọ́ jóòlù lójoojúmọ́ tẹ́mi náà káwọn èèyàn sì rí mi báyìí wọ́n rí ọ kò mọ̀ kankan bẹ́ẹ̀ náà lẹ́jọ́ sùn tó wà wà lójú oorun òun náà kankan kò mà kankan tó dẹ̀ fi fìyà jẹ́ látara oorun kò sí yẹn nínú ẹ̀sìn ẹlẹ́mi yóò mọ ẹbẹ lójú oorun yóò wá só ó wá fún torí ẹ ẹni tó ń bẹ lójú oorun tó bá dáràn tó kọlu kírètì ẹyin àní nà ó àní bá wí o àmọ́ tó bá ti jí á sọ fún pé ó ti rí ó ti jẹ gbèsè ó ti jẹ gbèsè lóòótọ́ torí pé ó ẹyin àmọ́ ṣá wàá bá wí àní bá wí àmẹ́ tí ò sí lójú oorun tóun kọlu kírètì ẹyin òun dáná ó tún jẹ gbèsè ààbò òun wí kódà tó ẹgbẹ́ yẹn máa ń ẹ́ pẹ́pẹ́ ń ta ní kápá àti fi ẹgbà bá wí ni áàfì bá wí àmọ́ àgbàdo lẹ́yìn tó ń bẹ lójú oorun báwọn torí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ pé tóun kọlù òun ni ó dà padà yóò sàn kírètì ẹ̀yìn ẹ má kojú bá lọ torí ẹ̀ gba wọn kan yà gbọ́dọ̀ sọ dáadáa so àníyàn ṣe irun nìkan kìí ṣe àwẹ̀ nìkan kìí ṣe kìí ṣe gbogbo alámọ̀rí pátá tọ́mọ ènìyàn máa ń ṣe lilo bíbọ̀ wa jíjókòó wa sísọ̀rọ̀ wa jíjẹun wa mímu wa ìlọtajà ìlọ́rajà ìfẹ́ níyàwó ìfẹ́ lọ́kọ ẹ̀dàkùnrin tí ó sọ̀rọ̀ tó fi ṣìyàwó àníyàn o kò sí ó mọ tó ń pé o bá sọrọ owó ọkàn ní ìjókòó náà ni àlùwàlá ológbò ó fẹ́ kẹ́ran jẹ ni torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí etí àpè ní àníyàn gbogbo àlámà nìyí tàbí sàlọ́lá láti sọ gbólóhùn fún wa o ìdàmọ̀lẹ̀ àmẹ́lú ènìyà gbogbo iṣẹ́ tí ọmọ èdè ènìyàn sùn àníyàn ni máa síwájú àtòṣe oríṣi eléyìí àníyàn wa pàtàkì púpọ̀ ó pàtàkì débi wípé àwọn ẹni ìṣíwájú wa àwọn sọ̀hábà nínú wa nílẹ̀ àléyìn àwọn tó wá lẹ́yìn wọn lọ́pọ̀ kan ọ̀jọ̀ kan wọn jẹ̀mọ́ wọ́n bàbàrà ọ̀rọ̀ àníyàn púpọ̀ pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́hun tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́hun jẹ̀mọ́ àníyàn iṣẹ́ ìjọsìn kò sẹ́ńtà máa fi fún àfi ọlọ́run àníyàn iṣẹ́ táyé yóò bá ayé lọ àníyàn ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́hun ọlọ́run náà láàbí fún àníyàn iṣẹ́ táyé ní tí ìjọsìn ayé náà ni ó bá lọ torí ẹ̀ àwọn ẹni ìṣíwájú wọn máa ní lamiyakun abdulhamid bin yazid adnakayi ya amal ṣe an ilẹ̀ beniya tí àti ìdàkẹ́nà yẹ sọ́ọ̀bù ma beniya kanú àwọn tábì yìí ọ̀pẹ̀ ní abdulhamid bin yazid adnakayi rahimahullahu ta'ala wọn ní kò sí tí máa ń ṣe gbogbo tí ó bá ṣe pátá àníyàn máa ń gbáwájú kódà tí ó bá mú mi àníyàn gbáwájú lórí ẹ̀ jama kálí máa bí tí wọ́n bàbára àníyàn dé abdullahi bin mubarak rahimahullahu ta'ala wọn ni rúbà amẹ́lì sọ̀fẹ́rin tó wà dẹ́mọ̀kò níyà mélòó mélòó ni iṣẹ́ kéékèèké tí yẹn máa ń ṣe tó jà sí látara àníyàn tá a fi ṣe àmọ́ balada ńláńláńláńláńlá wàrúbà amẹ́lì kẹbíir mélòó mélòó ni iṣẹ́ ńláńláńláńlá tí yẹn máa ń ṣe tàkùrùhù níyà àníyàn ti máa ń sọ ìyẹpẹrẹ nígbà míì yẹn máa ná 100 tí ó sì gbà ládá lẹ́gbẹ́ tó lọ́wọ́ mílíọ̀n lọ látara àníyàn ni o látara àníyàn ni o ìyá máa fúnyàn ní dèbídò dèbídò ẹyọ ọ̀kan tí ó sì gbà ládá lọ́dọ̀ ọlọ́run ju ẹni tó kọ́lé fúnyàn lọ kódà ju ẹni tó kọ́ mọ́ṣáláṣí lọ látara àníyàn ni àníyàn máa sọ iṣẹ́ kékeré a máa sọ di èrè ńlá o àníyàn máa sọ iṣẹ́ ńlá a máa sọ di èrè kékeré o àníyàn máa jẹ́ kí iṣẹ́ wa kó ládùn ó lóyin ó látúbọ̀tán àníyàn a máa jẹ́ kí iṣẹ́ kòkòrò kó mọ́ látúbọ̀tán o kó mọ́ lérè nínú rí ẹ̀ àníyàn darí ni òun la fi ń ṣe òṣùwọ̀n iṣẹ́ òun ni mọ́jẹ̀mú iṣẹ́ òun làwọn ulama alfuqaha àwọn àpò ní fíkìw ó bá lọ wo dáadáa ó rí wípé lọ́dọ̀ wọn àníyàn ní shartun lè amẹ̀lì ẹ̀dọ́nà àwọn àfáà sheikh abdulrahman bin nasir abdulrahman olówó ta'ala tọ́kọ lónìí wọ́n ní àníyẹ̀tú màhàlùhá alqalb níyà alfasadu wàlfàláhù lè sá ìlú amẹ́l àníyàn darí yẹ jẹ̀mọ́ ọkàn ló ń gbé o wọ́n wá ní látara àníyàn òun ni iṣẹ́ tó da tó fi ń da o látara àníyàn òun ni iṣẹ́ tí ò da òun ni ò fi da o àtara àníyàn ni àdìsí ta sọ lẹ́ẹ̀kan iná mọ́lẹ̀ àná níyà wà iná mọ́lẹ̀ kólé mọ́rí hímà náwà ó ní tóbi ánàbí fi sọ gbólóhùn yẹn فما كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ما كانت هجرته إلى الدنيا أو مرعاته لزوجها فهجرته إلى ما هاجر إليه ó ní tó bí hánà bíbí sọ̀rọ̀ nígbà tí ọlọ́run pa ànábì láti sallallahu alaihi wasallam kó kúrò Mẹ́kà lọ ìlú Mẹdínà táwọn sàbẹ́ mi náà sì lọ pẹ̀lú ìyà táwọn oníṣẹ̀ṣe ti ń jẹ wọ́n nígbà náà wọ́n fi lélẹ̀ wọ́n pọ̀ náà lẹ̀ wọ́n fi ọ̀dẹ̀dẹ̀ lẹ̀ wọ́n fi dúkìá lẹ̀ wọ́n lọ arábìnrin kan wá ń bẹ tó ti wà nílùú Mẹdínà obìnrin dáadáa ni nínú àwọn sọ̀hábà ni wọ́n pè ní umu qais umu qais ìyá qaisu lórúkọ rẹ̀ arákùnrin kan wọ́n ń bẹ ní ìlú mẹ́kà tóun jẹ́ mùsùlùmí àmọ́ owó èsì tán láti ṣe jíra ó sì wù láti sárábìnrin yẹn ìyá ni wá o tó bá wọn fowó pẹ̀lú ó ṣe jíra wá sí mọ̀júnà àmọ́ gbàgbé kí ni àníyàn ìsìn mọ́kàlẹ̀ lọ mọ̀júnà ìjíra ni àníyàn ká fi ìlú táàtì rẹ̀ sì ṣe lẹ̀ táàtì rí ẹ̀tọ́ ọlọ́run lẹ̀ ká lọ sí ìlú táàtì rẹ̀ sì ṣe láti rí ẹ̀tọ́ ọlọ́run fọ́lọ́run àníyàn rẹ̀ nìyẹn tánàdé fi lọ́rùn táwọn fi lọ́rùn tọ ẹ̀ tí ní nínú ìyá ní fún òfẹ́ mi ó jẹ́ wá sí ìlú Madina láti pè ní mohajiru ó sì lọ lóòótọ́ ó lọ

ọba tó mọ́ jẹ́rú ẹ̀ ní yóò kòkó ṣọ́wà ẹnìkan tí wá láti jẹ́kó tó tí wá bá wà lẹ́kọ̀ọ́ rí ó fẹ́ fẹ́ yorùbá kí ẹ lọ sáàpù ṣókótó ló bá gbé jọ náà nínú àwẹ̀ nítorí ọdún mélòó kan sẹ́yìn ní àá ah, láti ṣókótó ẹni tó fẹ́ fẹ́ ní kó wá bí kó wá bá fọ òun àpò òun wà lẹ́kọ̀ọ́ ló bá dé ah, à á ti ṣàìlọ mọ́ríkà sí i wọ́n bẹ̀rẹ̀ sí bó bá lọ sóko tó ìrìnàjò kékeré kan ó wá o kódà nígbà náà wọ́n ṣe títì mọ́ ọjọ́lá lọ́wọ́ wọn sì ṣe dáńgbà ó tún dá sílẹ̀ ẹ̀rẹ̀fọ̀ ẹ̀rẹ̀fọ̀ tún di bàtà rẹ̀ kan mú bàtà ẹsẹ̀ bàtà kan ló wọ̀ dé ìjọra bàtà dẹ́gbà mú mú ní ra bàtà síbà ó ní kò wá ẹ̀ ó lè wọ́n ní ìjọra òtún mọ́tò tó bàtà mọ́tò ó ti fẹ́ náà nù lórí kíni lórí obìnrin so ìṣẹ̀lẹ̀ tó bí àdìsí yẹ mọ́ wò pé ah bó làwọn lè ṣe ti wá rí ìwọ náà ṣe tó jù bẹ́ẹ̀ lọ o mọ iye lójú rẹ rí kó tó níyàwó rẹ fẹ́ o mọ bí tó lọ ẹ o mọ tó ná ẹ bọ́lá ṣe ní kárí pẹ̀lú obìnrin òun nìyẹn ṣùgbọ́n anábì sallallahu alayhi wa sallam wá gbọ́ tó gbọ́ ọ̀rọ̀ yẹn anábì wa ní innamal a'malu binniyat gbogbo iṣẹ́ tíyàn bá ṣe pátá àníyàn tíyàn fi ṣe òun náà ni ọlọ́wọ́n bá ní ìsan lẹ́sàn ìyẹn ni àdìsọ́kàn rẹ̀ èròǹgbà rẹ̀ lórí iṣẹ́ tó ṣe lọ́lọ́wọ́n ìsan lẹ́sàn wà ìnàmọ̀lẹ́kúnlé mọ́ríhìn mọ̀nàwà gbogbo tọ́mọ ènìyàn bá ní láníyàn lórí iṣẹ́ òní ó jẹ́ títí ẹ̀ àmàkẹ́rẹ́ ìjìrásù ìlúmọ̀ wàràsólì ẹni tó bá fi mọ́kàlẹ̀ lọ olùmọ̀dínà nítorí ọlọ́run nítorí ànábì fa ìjìrásù ìlúmọ̀ wàràsólì nítorí ẹ̀ṣí náà ni àmàkẹ́rẹ́ ti ìjìrásù olùdúnìyà ẹni tó fi mọ́kàlẹ̀ lọ olùmọ̀dínà nítorí ọrọ̀ àwòmọ̀rá àti ìtẹ̀sọ̀wọ́dùwà àbí nítorí obìnrin tí ó fẹ́ àníyàn tó fi ṣe òun náà hadisi yìí hadisi tó nípọn ni àtẹ̀jálà ulama àwọn àfáà nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa hadisi yìí arínú ọ̀tọ́ ní hadisi yìí fúlùfù bíi bàbá ńlá ẹ̀sìn sí mẹ́ta hadisi yìí kó ipa kan hadisi yìí kó ipa kan òṣùwọ̀n táà fi wọ iṣẹ́ òun náà ni hadisi yìí jẹ̀mọ́ kìí ṣe ọ̀rọ̀ ìsìn nìkan kìí ṣe ọ̀rọ̀ kákìrù kágbàwẹ̀ nìkan àtàwọn fẹ́ bímọ mo fẹ́ bímọ kí lè rógbà rẹ lórí ọmọ tó fẹ́ bí mo fẹ́ níyàwó kí lè rógbà rẹ lórí ẹ̀ gbogbo táà ń rí láwùjọ tínú wo òdùn tó ní kálukú wo òdùn pẹ̀lú àwọn ọmọ táà ń rí àníyàn àwọn òbí ni ọlọ́run kì í ṣọba lábòsí àníyàn òbí ni èmi tá a fẹ́ràn wọn tó kọ́lé fún wa ó sì ti ń kọ́lé àgbà àbẹ́ náà pé ìwọ ọlọ́run ẹlẹ́sìn ni mo fẹ́ àmọ́bí sallallahu alayhi wa sallam ó nígbà bàbá fẹ́ لو قال احدكم إذا أراد أن يأتي هذا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا nígbà bá sọ gbólóhùn yẹn pé wọ́n lọ́nà gbogbo orúkọ rẹ̀ la fi ń wàṣọ lọ sọ́dọ̀ rẹ̀ dákun ṣọwa kúrò níbi ṣètọ́nù mọ́jẹ́ kí ṣètọ́nù kópa nínú eré yìí tẹ́fẹ́ tó bá rántí sọ eléyìí ẹni tó lélẹ̀ yìí lórí ọkàn òun gán mọ̀ pé òun wá ọmọ lálùbáríkà nìyẹn à ń wọ ọmọ ẹlẹ́sìn torí àníyàn ẹ̀ ó pàtàkì púpọ̀ jẹ̀mọ́ mùsùlùmí lórí ìyàwó tí yóò bá fẹ́ lórí ọmọ tá a fẹ́ bí lórí òwò tá a fẹ́ ṣe lórí owó tá a lé gbogbo tá a bá tún pè ní iṣẹ́ pátá ló bùkátà àníyàn àníyàn tó dára sí jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì káàtún dìmú lábẹ́ rẹ̀ ò náà ni pé a mọ̀ pé iṣẹ́ òpin sí méjì àwọn iṣẹ́ kan bẹ ìbáàdá tó máàdọ̀ ẹ̀sìn pọ́nbélé ni wọ́n ẹ̀sìn pọ́nbélé eléyìí ni wọ́n iná àníyàn ìjọsìn fọ́lọ́hún la gbọ́dọ̀ ní ká tó kọlù bí ìran bí àwẹ̀ bí zaka lára ẹni wáàsí ká ṣe wáàsí lára ẹni ká gbọ́ wáàsí lára ẹni ká ṣe hajj lára ẹni ká ṣe dáadáa sóbì eléyìí ìjọsìn pọ́nbélé òun ni ẹ̀rẹ́lẹ̀ kejì òun náà ní iṣẹ́ ilé ayé iṣẹ́ ilé ayé afẹ́kọ́ṣẹ́ afẹ́kọ́ afẹ́kàwé afẹ́ranṣọ afẹ́ gbogbo àwọn àǹfààní ayé àwọn eléyìí iṣẹ́ ni wọ́n bẹ́ẹ̀ ò lánìyàn ìjọsìn fọ́nà òkú tó ṣe kò lẹ́sẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni èèyàn lẹ́sẹ̀ lọ́rùn o lè lánìyàn pé kó lọ kàwé kó di ẹnjìníà kó sì gba sàtífẹ́ẹ̀tì rẹ kó sì lẹ́mọ́lé àbí kó fàyà kó sẹ́lọ̀ tó wù ọ́nù o lè lánìyàn pé tọ́ tó bá ti kọ́ṣẹ́ o fẹ́ lọ kọ́ṣẹ́ bá lẹ̀ lè kọ́ṣẹ́ tán o lè lo iṣẹ́ yẹn ṣéyẹn sẹ́lọ̀ ìyẹn kọ́ mẹkáníìkì kò ló tó sẹ́lọ̀ kò sẹ́lọ̀ ìyẹn kọ́ kábẹ́ńtì kò ló tó sẹ́lọ̀ kò sẹ́lọ̀ èyàn lọ lè wé tó ṣe lọ́hùn wàláì kò ṣe lọ́hùn kò ṣe lọ́hùn o torí pé ká lọ lè wé kì í ṣe iṣẹ́ ìjọsìn ìjọpọ̀lọpọ̀ àwọn onísúnà míì tá àti ìgbọ́yé dáadáa nìyẹn ó bẹ̀ torí pé ọmọ rẹ gbọ́dọ̀ kàwé gbọ́dọ̀ kàwé gbọ́dọ̀ kàwé ó wà ní bìkítà ibi tó fọwọ́ rẹ sí yóò mọ pa ẹ̀sìn lára kò ní lè lo jáàbù mẹ́ á lò mí báyìí bí àwọn àwọn nọ́ọ̀sì tó máa ń pẹ̀lú àwọn ní áńgẹ́lì bẹ́ẹ̀ ni ó ṣe rí pípele rẹ̀ ni ó lò yóò wá lo miniskirt ìtàn ọmọ sílẹ̀ àlá ọwọ́ la fi mu ìsìláàmù fẹ́ kọ́ mọ́ kàwé àmọ́ kì í ṣe ọ̀ràn yàn torí ẹ̀ àmọ́ ibi tí àníyàn tí wá dáadé ìyẹn a máa sọ iṣẹ́ tí kì í ṣe iṣẹ́ ìjọsìn àtúmọ̀ ṣe àmọ́ sọ àtúmọ̀ sọ iṣẹ́ ìjọsìn látara àníyàn bẹ́ẹ̀ni tá a bá fi ọmọ síbi ìkọ́ṣẹ́ pẹ̀lú àníyàn pé ah mi ìfẹ́ kọ́ máa mi kó jalè ṣẹlẹ̀ pé ká jalè haramu ni àbí ọlọ́run ṣe léwọ̀ a máa fi ọmọ síbi ìkọ́ṣẹ́ mi ìfẹ́ kó jalè àà ó ti diṣẹ́ ìjọsìn àgàládá lórí ẹ̀ ọmọ wa kọ́ ó mọ̀ ó lò ó rí bá a ṣe lérò ẹ̀ àtùgbàládá kò wá rí bá a ṣe lérò ẹ̀ àtùgbàládá lórí agbègbè rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwé náà olórí di economics olórí di engineering olórí di pharmacy ògbélé ayé ni bí wọ́n ṣe ń kọ kèfèrí náà ń kọ kò sí ti pé dẹ̀rẹ̀kọ́ ni láti yàn pé ah, ẹ mo fẹ́ mo fẹ́ lọ ṣe dé medicine kí ni bá fi tọ́jú mùsùlùmí mọ́ pẹ̀lẹ́ ìlú wọlé mọ́kùnrin ẹ̀sùn wàhálà ẹ̀hẹ́ iṣẹ́ ni olọ́kọ́ṣẹ́ ni so tó bá sì kọ́ṣẹ́ tó wá parí tán tó bá lò tó ṣe business ọlọ́run ní béèrè lọ́wọ́ rẹ̀ ó jẹ́ṣẹ́ àmọ́ bí èèyàn bá fẹ́ gbaládá ìyẹn lè yí ìyẹn lè kó máa bẹ lórí àníyàn ẹni ah mo fẹ́ ṣe mẹ́sìn mo fẹ́ ṣe mẹ́sìnkú dọ́tọ̀ láti máa fi ran àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn ọmọ ìyá wa tó jóbìnrin tí wọn ọ̀rọ̀ àwọn obìnrin ẹgbẹ́ wa tọ́jú wọn ah kémi náà lọ ṣe mẹ́sìn kí n máa fi tọ́jú wọn àníyàn dáadáa nìyẹn àbí kí n máa fi rí halal jẹ àníyàn dáadáa nìyẹn ibẹ̀ láti gba ládá àìjẹ́ bẹ́ẹ̀ ìyẹn lọ yunifásitì kò sí ládá bẹ́ẹ̀ o fọ́dọ̀ ọlọ́run ìyẹn lọ secondary school kò sí ládàá bẹ́ẹ̀ ládàá wo ní bẹ fẹ́ tó ń kọ́ṣẹ́ àmọ́ bá nìyẹn bá dá yìí pé a fẹ́ fi wá àláàlí káàfi jẹ ládàá bẹ́ẹ̀ nígbà wọn tẹ̀mọ́ mùsùlùmí lẹ́yìn náà wọ́n ní yẹn tu ti kàláàbẹ̀ ìrìnlẹ̀mọ́ sákọ̀ọ́ máa nìyẹn yìí àwọn àfà sọ́mọ́ ní gbólóhùn àníyẹ̀ tu a máa wọ́ a máa ṣẹlẹ̀ ní ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ní yẹtu alìbàdà ẹlẹ́ẹ̀kejì níyẹ̀tú alimaabud níyẹ̀tú alìbádà òun ni irú ìran ìjọsìn tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ mọ̀ ká tó ṣe kì í kàn ṣe pé a kàn mọ̀ ṣèjọsìn lọ́gbà bá parí ẹ̀ tán lábàá fẹ́ yí sí èyí lérò bẹ́ẹ̀ kọ́ níyẹ̀tú alìbádà ìkànnù ẹlẹ́ẹ̀kejì níyẹ̀tú alimaabud òun ni àwọn àfáà mi máa ń pè ní al-ikhlas àbí kí wọ́n pè ní at-tawhid tawhid al-uluhiyya kí wọ́n pè bẹ́ẹ̀ òun ni pé iṣẹ́ tá a fẹ́ ṣe ká ṣe fún ọlọ́run nìkan ká fi wá ojú rí ọlọ́run yẹn ni níyẹsù al-ma'bud gbogbo ẹnikẹ́ni tí ó bá dínú á ní níyẹsù al-ma'bud bàbá gbáwẹ̀ bàbá yẹn zaka bàbá tọrẹ bàbá rányàn lọ́wọ́ níyẹsù al-ma'bud á sì fọ́lọ́ nìkan ṣùgbọ́n ní yẹtu lè dáadáa òní ó jẹ́ kí tẹ̀mí yíṣù ìṣẹ̀ṣà kó wá níbi ìjọsìn ìyá máa kírun fọlọ́hún láníyàn kó kí fọlọ́hún tí ó sì lè gbalada lórí ẹ̀ tí ó pọ́sibù ní jama ó pọ́sibù dáadáa ẹni tó lọ mọ́ṣáláṣí tó lọ kírun fọlọ́ lọ kírun fọlọ́ àníyàn rẹ̀ nìyẹn ó wá kírun tán ó ṣálámọ̀ tán wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ dákun èyí tẹ́ kí ìdálẹ́ kí fún Allah ni mo kí fún òkè òpó mélòó ní òtẹ́ kí òpó mẹ́rin ni ṣé sùúrù ni àbí àṣírí ni à ah! jírí àbá ah! èmi ò máa ń èmi ò máa ń pé pé sùúrù mélòó ni mẹ́rin àṣírí kan mẹ́rin ni èwo lè wá kí ah! èmi ò máa ẹlẹ́kùn èwo ló yẹ kó jẹ́ méjèèjì ṣẹpá nìyẹn nìyẹn dáa níbàámu sí ẹni tó ń jọ́sìn fún àbí àmọ́ àníyàn rẹ̀ kò dáa níbàámu sí pé kò ṣe jẹ́nẹ́bà ń bẹ lọ́rùn ẹ̀ ìwé jẹ́nẹ́bà one ìwé dima, two o ti fẹ́ lọ sọ́fíìsì three bó ló ti ṣe o wá jáde ilé ìwé wọn ni à ah. ìyàwó rẹ̀ wá ń béèrè pé àfà ah, bó ní ṣe ẹ ti wẹ̀ wọn náà ah, ewu ewu báwo wọn ni àbọ̀kọ̀ ń béèrè pé ní jímọ̀ òkè ìwé jímọ̀ náà wálé ní òkè náà ẹ̀ pa ṣeré mọ́jú jẹ́nẹ́bà nù jímọ̀ ah wọ́n ní ah, wẹ́ èmi kẹ́ wẹ́ẹ́ dèmi náà ni tó bẹ́ ọlọ́run máa gbàbẹ́ ọlọ́run ò ní gbàbá wọn a gbọ́dọ̀ ṣe ẹ̀ṣà rẹ̀ fọ́lọ́run kó tó di ní tí ọlọ́run tẹ̀wọ́ àǹfààní tẹ̀mí yíṣù nìyẹn ká ṣe ẹ̀ṣà ìjọsìn fún Allah subhanahu wa ta'ala òun ni àǹfààní níyẹtú alìbáadà níyẹtú alìbáadà àníyàn lórí ìran ìjọsìn tá a fẹ́ ṣe. ó pàtàkì jama mùsùlùmí ó pàtàkì púpọ̀ ẹ̀rọ alákọ̀ọ́kọ́ òní ní yẹtu alimaabud òní máa ń sọ̀yàn di kẹtẹ̀rí ní máa ń sọ̀yàn di mùṣírìkì torí pé a gbọ́dọ̀ sí kankan àfi Allah Allah na'budu illa Allah wa man yushrik billah ọlọ́lẹ́nikẹ́ni tó wá fi lè fún wọn náà bá wá orogún فقد حرم الله عليه الجنة هو لا تشيله وفلات a fi ìgbogbo tó pè ní ìjọsìn pátá olúwa wa ọlọ́run ọba tí ò lórogún tí ò bímọ tẹ́lẹ̀ fún òbí tí ò lọ́bà kan òun ládájọ́ ẹ̀kọ́ bọ́lọ́niwa muhammad sallallahu alayhi wa sallam kul innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahidun man kana yarju liqa'a rabbih falyamal amalan salihan wa la yushrik bi ibadati rabbih ahada ṣe ìjọsìn gbogbo tá a bá ti ń pè ní ìjọsìn àníyàn rẹ̀ ká tó ṣe é olúwa wa ọlọ́ọ̀bá nìkan láà máa ń ṣe é fún àìṣe fẹ́lò míì àti Allah èyí tó kéré èyí tó tóbi nínú ẹ̀ èyí tá a ṣe lálẹ́ tá a ṣe lọ́sàn èyí tó súnmọ́ wa èyí tó jìnà sí wa ọlọ́ọ̀ nìkan láà máa ṣe fún yẹ ń pè ní níyẹtu al ká dájú ìjọsìn wa kọ ọlọ́ọ̀ nìkan lọ́ọ̀ gbogbo mùsùlùmí ló máa ń dájú ìjọsìn wọn kọ lọ́hùn lórí ọkàn àmọ́ jama àṣìṣe a máa wáyé nígbà míì lọ́dọ̀ àwọn apá kan mùsùlùmí òun jẹ́ ìpínlẹ̀ lómi tí ó mọ pé kàn mí bẹ́ẹ̀ ni àfà kílẹ̀ ń pè yí ẹ̀ àwọn ṣéwù tá à ń pè akàfin wá súnmọ́ ọlọ́run náà ni tí ó jẹ̀bà tó rùn mi tí ó tọ̀lọ̀ mọ́ńkí gbàgbúwà mi tí ó àbùkọ́ díje láni kẹ́mi gẹ̀mí ẹ níyàtúlù máa búdù ti bàjẹ́ ọlọ́nìkan la máa ń pè orúkọ ọlọ́nìkan la máa ń pè ìròyìn ẹnìkan la máa ń pè àìpẹlòmíì àfi allah subhanahu wa ta'ala lẹ́yìn náà a wà ní àníyàn ìṣẹ̀ṣà ìjọsìn fọ́lọ́hùn ìyẹn ṣe kókó torí ẹ̀ torí ẹ̀ pé bàbá láníyàn eléyìí a nílé iṣẹ́ ẹ̀ṣà ìjọsìn zúrí èṣì áfírí mọ́gíríbì kìí ṣe ìṣáì àtúbáàsì nìyí kìí ṣe náfílà gbogbo eléyìí àníyàn ni àníyàn ni máa ń fún wa ní àǹfààní rẹ̀ òní ibn rajab al-hanbali rahimahullahu ta'ala fi ní wà ní ìyá tó fi kalam al-ulama àníyàn ní gbólóhùn àwọn onímọ̀ kákọ̀ fún mi máa náyẹ́ yìí a máa wá lórí ìtumọ̀ méjì ahaduhuma alákọ̀ọ́kọ́ bimana tamyizul ibadati ba'diha ba'd òun náà ni àníyàn tá a fi ń ṣe ẹ̀ṣà ìjọsìn kan sí kejì nínú òrùn lásán jẹ̀mọ́ àníyàn máa ya a máa ṣọ̀tọ̀ọ̀tọ̀ níbàmú sí ìrún tá a fẹ́ kí ìrún zoro kọ̀ọ̀kan ní asiri asiri kan mọ́gíríbì mọ́gíríbì kan ní ṣáì níbi ìrún wákàtí mara irú ọ̀rọ̀ yẹn bọ́ náfìlà bẹ́ẹ̀ ni a máa yàtọ̀ síra wọn àmọ́ gbàgbé na wáyé tó sí nínú ìntààfin kínú àìsàn na wáyé tó ṣe na wáyé tó na wáyé tó sáré bá wá kan ó wá sí gbòòrò màdínà ó fẹ́ kínú. ó wá rí kan náà àwọn ará àgbòrò mọ̀dínà tó fẹ́ kí jẹ̀mọ́ pẹ̀lú ẹ̀ ará àgbòrò wá fẹ́ dàníyàn tó fẹ́ kínú wọ́n ní náà wẹ́ẹ̀tù sọ̀láta lórí lè láyé tààlà lárúbọ̀ kó ẹ̀ lọ ẹni pé àà ah, ah, wọn gbẹ́lẹ̀ ìrí ó wá sọ fún pé ókè kó tó parí ọmọ gbàgbé ó fi sí ó fi monday sínú àníyàn rẹ̀ ọlọ́run fi mọ̀ pé àníyàn tó mú wáyìí àníyàn ọjọ́ wo ni ọjọ́ monday ó sì si ọdún ọdún wàá fi ọdún náà sí wàá <laughs> fọdún sí ìyẹn wá wò báyìí ìgbà nítorí máa jẹ yóò pọ́síbù tó bá wá pọ́síbù kí ló da fún jama torí ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ àníyàn wọn ni bimá na tẹ̀míyí tó lè sóòdì bí lè amẹ́l wà ó wọn lọ́hùn wà ájọ́ ọ̀la ṣe ní kẹlá ìdáhùn èròǹgbà míì tó túmọ̀ àníyàn òun ni wípé ta lẹni tá à ń fẹ́ ṣiṣẹ́ yẹn fún ta la fẹ́ dájú ẹ̀kọ́ torí pé àwọn èèyàn máa dájú jọsìn wọn kọ ẹlòmí o bẹ́ẹ̀ ni a máa dájú jọsìn wọn kọ ẹlòmí ìyẹn táwọn ṣẹ̀ṣẹ̀ fi ń jó ṣẹ̀ṣẹ̀ nìyẹn èyí tí mùsùlùmí fi ń jẹ́ mùsùlùmí nìyẹn mùsùlùmí àìdájú ìjọsìn wa kọ ẹnìkan kan àfi Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo níjẹ́ o bá ti ń dájú ìjọsìn rẹ kọ nǹkan míì lẹ́yìn ọlọ́run kò bá jẹ́ nàbí kò bá jẹ́ mọ̀lẹ́kà kò bá jẹ́ ṣéwù kò bá jẹ́ ṣége kò bá jẹ́ ìlú jẹmọ́ mọ̀ pé ó ti pín nínú ṣe àwọn oníṣẹ̀ṣe ọlọ́wọ̀n ní tẹ́wọ́ lọ́wọ́ rẹ̀ torí gbọ́dọ̀ sọ lẹ́yìn náà ara àwọn àfáà míì náà ní àwọn àfáà tí nǹkan òye àbákan sọ fáwọn èèyàn kan pé à Ìlọrin ìlú alálùbáríkà ní bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ wá ń kọ́ Ọ̀ṣun kọ́ Èkó ń kọ́ gbogbo òlú náà nílùú alálùbáríkà àfáà ni tó ń sọkọ́ ó ní ìlú Ìlọrin tí nǹkan bá fẹ́ dàrú fún ẹ pé ìlọrin méje ẹ pé ìlọrin yá ìlọrin yá ìlọrin ẹ pé méje ẹ dákun kí ni tán pè yẹn sí ṣíríkù nìyẹn o ṣíríkù nígbà táwọn ṣe bá ń pè àwọn tó ń pè àwọn alálàálẹ̀ wọn náà ń pè ìlọrin wọn tó bá ń pè ìlọrin o ti ṣẹbọ sọlọ o wà lẹkọọ ń pè ìlọrin tí lò tún dúró sí kókó kó lọ lọrin jẹjẹ kó lọ kó sínú ìlú ìlọrin gbogbo eléyìí ẹbọ ni a gbọdọ pé ìlú kankan kódà mọ káà bó ti jẹ́ pé ilẹ̀ tó má òun ni a gbọ́dọ̀ pé ká ní ya mọ́ká ya mọ́ká ya mọ́ká mọ́ká kọ́ mọ́kù a gbọ́dọ̀ pé ṣírùkù ni ni anábìwá Muhammad sallallahu alaihi wasallam náà ṣe tóbi tó a gbọ́dọ̀ pé orúkọ rẹ̀ lẹ́ni tó ń pè ló fi wá ìrànlọ́wọ́ àtẹni tó ń pè tó fi ń wá àgbéga tá a fi ń wá àánú tá a fi ń wọ́mọ a gbọ́dọ̀ pé tá a bá ti pè àníyàn tó yẹ ká dájú ẹ̀kọ́ lọ́hùn àti dájú ẹ̀kọ́ ẹ̀dá kan nínú ẹ̀dọ́ ọlọ́run labá di mọ́ṣírì kí ìyẹn bá dẹ̀lẹ́bọ̀ ìdẹ́mọ́sán ìdẹ́lẹ́bọ̀ ojú bá lọ ìdẹ́mọ́sán ìdẹ́lẹ́bọ̀ ojú bẹ́ẹ̀ lọ torí ẹ̀ agbọ́dọ̀ sọ àníyàn dáadáa lẹ́yìn náà jẹ̀má mùsùlùmí àníyàn tarí ni lọ́dọ̀ àwọn onímọ̀ pátá bẹ́ẹ̀ ni mọ́jẹ̀mú kan òun ni kò sí kan náà àwọn àfáà tó gbádà nù bó bá kírun ó lánìyàn o bó gba ìwé ó lánìyàn o bó yẹ zàkà ó lánìyàn o ìlú tá a bá kí tí ò sáníyàn bẹ́ẹ̀ jẹ̀mọ́ kìí ṣe ìjọsìn fọlọ́run torí eléyìí ló jẹ́ sí pé irun tá ń kí àti exercise wọn ò jọra wọn o àwọn táwọn ti máa ń ṣàwọn èèyàn lójú kòkòrò a ṣọ́ra ó dá kéèyàn ṣèyàn lójú kòkòrò síbi ìjọsìn àmọ́ ẹ má fi ayé ṣèyàn lójú kòkòrò síbi ìjọsìn torí pé ẹni tí ẹ fi ayé ṣe ẹbí ṣojú kòkòrò fún síbi ìjọsìn tó bá fi torí ayé ṣèjọsìn kò sí ládàbẹ̀ fún ẹni àyè máa kínú ẹ máa kínú àti ẹ bá ti kínú ẹ lówó ẹ bá ti kínú ẹ lálùbáríkà ẹ bá ti kínú ẹ ní fọkànbalẹ̀ àwọn eléyìí lòun náà ní bí lọ́kàn lónà àwọn bẹ̀rẹ̀ sí ní kírun ẹ̀dá kò ṣe yóò nírun àbí òní nírun kò nírun kò nírun o ẹ̀hẹ́ àwọn kan nínú bí tó dé ọmọ ń fi ẹsẹ̀ fáàjì sáwọn ìlú kòkòrò pé àwẹ̀ dà ní ẹ̀ gba àwẹ̀ ẹ̀ kálórì ibi kíní kan yóò bọ̀ láàrin èèyàn kíní kan fáàtì yóò kíní fáàjì gbogbo ẹ̀ wọ́n máa sọ ó ṣá ẹ pé bí jẹ́ tó body fitness exercise á wù láti gbàwẹ̀ ẹ̀dá kò tó bá lè ẹ́ kí ni túnmọ̀ àwẹ̀ alìmsáàkù alìmsáàkù alìlìfìrọ́t min tulu ilfajir sadiq ila gurubi shams bi niyyati ta'abbudi billah bi niyyati àníyàn gbọ́dọ̀ wà ń bẹ̀ bó ti sin lọ́hùn tó bá ti ń gba àwẹ̀ kó lè bá kí gbogbo ọ̀rá rẹ̀ kó lè bá lè bọ́ọ̀nù ọ̀rá rẹ̀ lè bọ́ọ̀nù ládàá ti ẹnu ó bẹ́sì fọ́nà àwọn mẹ́wàá ní ó ní kan ní àwọn professor kan jẹ́ kan wọ́n ní ó fẹ́ ṣe ó fẹ́ ó fẹ́ beautify àlùwàlá lójú àwọn kìrìsìtẹ́nì ó ń torí ẹ̀ àlùwàlá tá à ń ṣe yẹn ó dá gan irúgbẹ́ tó máa ń ṣe àlùwàlá ojú rẹ̀ ò ní fọ́ nígbà tá a máa ń ṣàlùwàlá lẹ́ẹ̀márùn-ún lójúmọ́ gbójú ẹni ò ní fọ́ wọ́n á wòrán pé ta ló ràn yín ṣe ní takálùfù lélẹ́yìí níbẹ̀ náà ṣáájà ìnábì tó jábọ́jú lóbi ìkírun yóò jì rí náà tí ó kú àbí ibi tó lè fi ń wo báyìí kírísítẹ́nì kan wá béèrè béèrè pé ah prof but ní north àwọn afọ́jú pọ̀ náà dìjú ilẹ̀ yorùbá lọ wọ́n sì ń kírun wọ́n ṣàlùwàlà ṣé kò sí dìfídì ẹ̀ báwọn tó ẹ má jẹ́ àfi tí ẹ bá ṣe kókó káfí pèèyàn ìjọsìn ní irun ìjọsìn làwẹ̀ ìjọsìn ní zaka ìjọsìn ní káṣí dáadáa sáwọn òbí ìjọsìn ní ká fún àwọn ọmọ lẹ́tọ̀ọ́ ìjọsìn ní ká ran aláìní káràn ṣe ìjọsìn òun náà ní ká rẹ tó ń ké kárẹ̀ kárẹ̀ lẹ́kún ìjọsìn ni. gbogbo ẹ̀hẹ́n níta ti ṣe lójú kòkòrò nìyẹn mọ́ ní ẹ̀ ẹ̀ ṣe dáadáa sóbi yìí tọ́pẹ́ ṣe dáadáa sóbi yìí àwọn ọmọ yìí náà ṣe sí yìí a lè fi báyọ̀ sọ̀rọ̀ o àmọ́ tí ọmọ yìí ó bá ṣe dáadáa sóbi àbí tí wọ́n bá ṣe dáadáa sóbi wọ́n lá níyàn yí pé káàmọ̀ rẹ̀ lè bá lè ṣe dáadáa sí ọ torí pé ìyá máa ṣe dáadáa tó bí ẹni lọ́nà ó sì ṣe ọmọ ẹni lábẹ̀wò tó ni ànábì ànábì lóhù ni kò ràn wọ́n lè mọ̀ ànábì ọlọ́ọ̀ ni ẹni dáadáa là ànábì ọlọ́ọ̀ àmọ́mọ́ rẹ̀ ọlọ́run fi ọmọ rẹ̀ ṣàdánwò fún tó bá pè èròǹgbà òbí jẹ́ ń ṣe dáadáa sọ́mọ mi kó lè ṣe dáadáa sí mi tó bí ẹ̀ bá wá dàgbà tó darúgbó tó mọ wá ṣe dáadáa sí tọ̀ ọ̀rọ̀ rẹ̀ jọ ọ̀rọ̀ àdíìsì muhajiri fúnmùkẹ́sì ni tó di ẹ tó fi àǹfààní ayé àǹfààní ayé tó fi ṣe iṣẹ́ ìjọsìn òun nù àmọ́ ọlá bí ẹ̀ bá ní ọlá wípé bí ẹ ṣe dáadáa sáwọn ọmọ mi ká lè ṣe dáadáa sí mi àwọn adágbà àdògbò ọmọ tí yẹn wá bí kò wá sí kan tó ṣe dáadáa sóbì iṣẹ́ táwa ṣe tó dáa ṣe ń torí tọ́lọ́ọ̀ ni táàbà ti ṣorí pé jẹ́ ń ṣe fún wọn kán lè ṣe fún mi mo ṣe ọlọ́run ní ṣe mo fi ṣe jẹ̀mọ́ báwọn ọmọ bá kẹ́yìn sí ni àwọn tí ó ràn ní lọ́wọ́ àwọn tí ó kún ni ọlọ́run gbowó dìde. bàbá kan kú ládùúgbò wa láńlọ́ọ̀dù ni láńlọ́ọ̀dù ó sì bímọ tó pọ̀ débi pé àwọn èèyàn mọ́kó àárẹ̀ wa mú bàbá yìí wọn rẹ̀ nìkan kan nínú mọ̀lẹ́bí kò yọjú àmọ́ nínú àwọn tẹ́nàǹtì ẹ̀ tí ẹ̀rẹ́ ti ṣọ́ọ̀bù tó ń fi ṣe jẹnẹrétọ̀ níbi ṣọ́ọ̀bù bàbá yìí láàárọ̀ láàárọ̀ ni ó ti tó bá ti dé láàárọ̀ báyìí á ti tètè ní kankan ogun mẹ́fà yóò lọ bá bàbá yìí yóò gbé bàbá lórí bẹ́ẹ̀dì yóò tàǹbà fún yóò wẹ̀ fún yóò múra fún wọn á sì fún wọn lóúnjẹ àwọn amútó wọn títí tó fi dọ̀sán tó fi dalẹ̀ ní alẹ́ pátápátá ni mọ́ lọ lé ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ ẹlákùn bí yàn bá lọ́mọ sí yóò sì jù bẹ́ẹ̀ lọ ṣẹ̀yìn wá ṣẹ̀yìn bọ̀ bàbá yìí wá kú ìjọ tí bàbá yìí kú ìjọ kejì ẹ̀ àwọn ọmọ àbádé màálùú tán mú dé oníwo gàgàrà tán mú wá oníke ike rẹ̀ bọ́ọ̀lì ni ẹlákùn sọmọ làwọn eléyìí torí ẹ̀ gbogbo àwọn òbí ọmọ kan lọ bí méjì lọ bí ní jẹ́ká níyà máa ta yí pé àṣẹ ọlọ́run ló ń pè lórí ọmọ òun sin náà látara ọmọ ni kì í ṣe pé ẹ nígbà mi lórí lórí yìí o torí yìí ní ìjẹun torí yìí ní ìmú ẹ̀hẹ́ tẹ́lá ti wá lówó ẹ̀kọ́ lé fún mi o ẹ̀rọ rẹ̀ fún mi o òbí tó bá ṣe báyẹn òbí yẹn kò mọ tó ń torí ẹ̀ ṣe. jẹ̀mọ́ àyè torí àníyàn eléyìí kọ́lá máa fi ṣe é ìwọ ṣe torí tọ́lọ́run ní kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kó kọ́ wọn lẹ́sìn kó fún wọn lẹ́tọ̀ọ́ òfin ọlọ́run ni wọ́n pa mọ́ àmọ́léwọ̀ lórí tó bá tó wá ṣe bẹ́ẹ̀ bóyá wọn ni o bóyá ọ̀nà míì ni o ọlọ́mọbi tí ó gbégbà tọ́lọ́run fi san ẹ tó fi sanjọ́ fún wọn náà àìmọye ọmọ tó tó disappoint òbí àìmọye ọmọ tó disappoint òbí ó ti ẹ̀ pọ̀jù láàrin àwọn olówó eléyìí máa ń rò bí ajẹ́yìn bá ti lówó ó ti mọ ọmọ rèlù rárá owó nìkan ò rí ọmọ láyéláyé the richest of kind àwọn olówó sunkún ẹkú tó tálíkọ̀ lè sun olówó sun torí olówó ìfẹ́ gbẹ́gbẹ́ káwọn èèyàn mọ̀ pé òun lálébù wọ́n wà lẹ́yìn ilẹ̀kùn mọ̀ sí pẹ̀lú ah, kí ló ń ṣe ọmọ yìí báyìí mo mú kò lamẹ́ríkà mo mú lọ sí Europe síbẹ̀síbẹ̀ kò tún yí padà ẹ́ ok àmú lọ sí Australia wọ́n mú lọ gbogbo ẹ̀ olówó kan pè láti Canada ó ní ìsàn ẹ̀dá kò ṣe skul kan wà ní Nàìjíríà tẹlifóònù fọmọ sí ah, ibi dẹ́ wà ń kọ́ ẹgbẹ́ òbí lè pè láti Canada nìyí ọlọ́run ló mọ tó bí fojú rí ibi ọmọ tó ẹ̀kọ́ nìyẹn fún wa o gbogbo àwa bàbá sì níyàwó náà a máa ń níyàwó nítorí kí ni a fẹ́ jẹ́sì fọlọ gbogbo àwọn kan wọn yóò pàtàkì púpọ̀ àǹfààní tíyàwó máa ń fún ni ó wà lára ẹni ìgbádùn ara ẹni lára ẹ lọ́mọ lára ẹni ìfọkànbalẹ̀ àmọ́ níyàwó wa nìyí ó jẹ́ sí pé ta àbúdà ni lọ a fẹ́ fi jẹ́sì fọlọ jàmá mùsùlùmí ó pàtàkì púpọ̀ torí ẹ̀ gbogbo tá a bá ń pè ní iṣẹ́ ìjọsìn pátá tẹ̀mọ́ a máa fi àníyàn a máa fi ìdè ìgbẹ̀gbẹ̀ lára àǹfààní àníyàn jẹ̀mọ́ mùsùlùmí ká tún gbọ́ ìyá máa lára àǹfààní àníyàn ni ó ìyá máa ṣiṣẹ́ márùn-ún látara àníyàn kan iṣẹ́ kan náà ló méjì àmọ́ rẹ̀ á sì ṣe kan àníyàn ni ìfà látara àníyàn gan tó yóò ṣe é táníyàn bá da ọlọ́run ó sàn lẹ́sàn anábì sallallahu alaihi wasallam ó ní mani hamma mani hamma bi hasanatin falawa jiruwa bí yàn bá ní àníyàn dáadáa alhamdu àníyàn náà ń tẹ̀fà ó láníyàn dáadáa bá fẹ́ ṣe dáadáa àmọ́ ọ̀nà tó gbà ṣiṣẹ́ yẹn nìyí ọlọ́run ò ṣe rọrùn fún ọ ilé ìsábà mọ́ ń bẹ fún dáadáa ah! lọ́kùn sànù mi o ó mi kí n kọ́ mọ́síláṣí ẹni tó ń sọ̀rọ̀ yìí jẹ́mọ́ yàrá kan ní gbé o kódà ó sì jẹ́ owó ilé ọdún méjì àdéhùn àbí òdà ọ̀rọ̀ àmọ́ lọ́hùn ò ṣe ọ̀nà tí ó gbà kọ́ mọ́síláṣí fún gbólóhùn tó wíhùn àní tí ń bẹ lórí ọkàn rẹ̀ tó bá jẹ́ tòdodo ọlọ́run ó sàn ní ẹ̀sán lè lórí láì ṣiṣẹ́ ọ̀nà àmàbí hasanatin aláhùwájú ruha wà ilẹ̀ yàmàlbíyà ó dà kó má ti ṣe é yóò gbàládẹ́ wà iná àmìlà hà tó bá wá ṣe é ó láníyàn rẹ̀ ẹ̀ ọ̀nà sì wà fún láti ṣe ó wá ṣe é alábìnrin yóò gba ẹ̀san mẹ́wàá lé lórí iṣẹ́ ẹ̀san mẹ́wàá ni àmọ́ àníyàn ẹ̀san kan ni báníyàn bá dáa táà ní kápá àti ṣe wọ́n fún wa ní odidi àní odidi ládá òun náà ní ẹ̀san mẹ́wàá báníyàn bá dáa àmọ́ kò rọ̀ wá lọ́rùn àti ṣe ọ̀nà àti ṣe wà ó àmọ́ kò wà lọ́rùn àti ṣe àtúgbọ́lá fún nǹkan míì àgbàládẹ yọkàn. Dẹ̀mọ́, ìwọlé yẹ ẹ̀kọ́ àníyàn nù níbàámu sí iṣẹ́. Torí ẹ̀ máa fi àníyàn kan, ẹ máa ní àwọn òkú kan pẹ̀ yẹ méjì, máa fi kan kó fi pa ẹyẹ ọgọ́rùn-ún gan. A máa ń ṣe máa wáyé bẹ́ẹ̀. hajj, àníyàn fọ́lọ́ la àmọ́ èèyàn ní kò mọ́ pílánì tó fẹ́ rábọ̀ kò tó kúrò lé gan kò líìsì ẹ̀ àtìmádéájì márajàlábíà márùn ṣòkòtò mẹ́wàá mara dèbédò ajúwà mara gbá mara wo kódà màá tún gbìyànjú gbogbo àwọn yunifásitì wọn bẹ̀ màá tún débẹ̀ tẹ àníyàn torí tó sọ àníyàn síwájú kó tó sọ sábúrú mẹ wọn náà ẹ̀yin tẹfẹ lọ sí náà náà lélẹyìí ẹ ẹfẹ́ lọ sí lọ́run ẹtọ́ sọ pé fẹ́ra kiri farabalẹ̀ àníyàn ti gbáwájú kó fẹ́jọ́ sí fọlọ́ tòun yẹn máa ń fi àníyàn àníyàn kan a máa gba iṣẹ́ méjì iṣẹ́ márùn-ún a máa ń gbà máa ń gbà ẹ wo ilé yàtọ̀ àti àníyàn kan tá a ní lórí ọ̀rọ̀ náà nípa fẹ́mi sí lọ́run àbí àtàkọ́rọ̀rọ̀bù ilé lọ́ òní àmọ́ bákan náà á jẹ́ àbá àníjẹ́ á jẹ́ á fún yẹn bẹ́ẹ̀ àfáàní fún yẹn bẹ́ẹ̀ á fún yẹn bẹ́ẹ̀ á sì pamọ́ mẹ́ àbí bá a ti mọ jẹran léyà nù ní ìṣọwọ́ tó pamọ́ lú o tó jẹ ẹ̀kú mọ́rí o òun náà pẹran léyà o àmọ́ ò ṣe dáa tó ẹnìkan ní kò yẹ kíyàn bẹ̀rẹ̀ léyà nílé ẹnìkan ní sìyá àájí ló dé nílé láti léyà náà bẹ̀rẹ̀ léyà bá ṣẹ́kù lé rẹ̀ títí di léyà tó ń bọ̀ kò sáburú mẹ́ kò sáburú mẹ́ bó ṣe wulẹ̀ kó mọ̀ ọ̀nà àníyàn ti bàjẹ́ àníyàn ti ṣẹ́kù ti sí ah kí ló ń ṣe ọ́ wọ́n ní wọ́n pín mẹ́ta rẹ̀ ó sì ti pín mẹ́ta àbí ìpín tí ó jẹ́ ẹjọ́ ọdún àtàwọn mọ̀lẹ́bí ó ti yanjú ẹ̀ ìpín tí ó fún àwọn tí ò pa ó ti ó ti pín tán èyí tó fún pamọ́ ló kù kí láwá dé <laughs> torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí àníyàtà rí yẹn nìyí ipò rẹ̀ nínú ẹ̀sìn ipò tó ga ni o ipò tó le ni o a máa ba iṣẹ́ jẹ́ o tí ò bá dáa torí a mójútó àníyàn wa àníyàn ò da ní nìfáàkù fi wọ ìtàpé ní ní fi máa ń wọ iṣẹ́ ni pé ká má ṣe nǹkan torí ọlọ́run ká ṣe nítorí àǹfààní ayé lórí níta àmọ́ àǹfààníyàn rẹ̀ jọ́sìn fọ́lọ̀ nìkan lára ẹni rán lára ẹ̀là ọ̀wẹ̀ lára ẹni zaka ọwá ló fẹ́ kí o fẹ́ impress àwọn èèyàn ẹ́ ìwọ́n náà ti di áfíṣù tọ́bá ti ẹ̀ síwájú nígbà tí mo mọ̀ sí lé ló bá gbé bá kọ́ra níbi ìrún àṣùbá ló bá gbé péjì kíní péjì kejì o ti ka péjì márùn-ún inú ẹ̀ sì ń dùn o ti fẹ́ ka ọgbọ̀n péjì torí bá kọ́ra ọgbọ̀n péjì ni ò ní gbalada o iṣẹ́ ti bàjẹ́ látara kíni àríyá kárí ni kárí ni agbọ́dọ̀ jìnà sí i. lèyáwù káwọn èèyàn ká ṣe iṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ìjọsìn ká ṣe ń torí káwọn èèyàn kán lè yìn wá kán lè kí wa kán lè fún wa lẹ́bùn kán lè mọ̀ wá kán lè rí wa nígbà tá à ń ṣe é eléyìí kò sóore bẹ̀ kò sóore bẹ̀ rárá bó ṣe wulẹ̀ kó mọ̀ àwọn ọlọ́run sọ náà kúrò àwọn ولا يحب على طعام المسكين فويل للمصلين فويل للمصلين ọlọ́run ní ààyè kan nínú iná yóò mọ̀ jẹ́ fún àwọn olùkírun kan ni wọ́n mọ̀ wà ń bẹ̀ o alladhina hum an salatin sahun walladhina hum yarahun àwọn tí wọ́n máa kírun káwọn èèyàn lè bá lè rí wọn fáwọn kírun àdá àbá ẹ̀rí gbọmọ kírun lánàá ni ah, mo rí ọkọ̀ kírun àìkírun táwọn èèyàn lè rí wa àìpèrun táwọn èèyàn lè mọ̀ tán lè mọ̀ pé ìfẹ́ kọ́ mọ̀ pé mi ni mò ń pè gbogbo eléyìí kò bójúmu rárá a máa ba iṣẹ́ ìjọsìn táníyàn dáadáa tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ a máa bàjẹ́ jẹ̀mọ́ ó pàtàkì púpọ̀ a jìnà sí lè fáàkù ìdágbé ní fáàkù ni pé dáadáa la fẹ́ ṣe àmá àìdá la dì sọ́kàn èròǹgbà àìdá la ní lọ́kàn a sì fẹ́ ṣe dáadáa èròǹgbà àìdá nísì ń bẹ lọ́kàn wa àwa fẹ́ ṣiṣẹ́ dáadáa fi hàn lè fáàkù nìyẹn ẹ̀rírì ìyáwó òun ni pé èròǹgbà ayé la sọ́kàn a sì fẹ́ ṣe iṣẹ́ ìjọsìn kì ní pé àgbà ọlọ́run lérò láti jọ́sìn fọlọ́run èròǹgbà ayé la dì sọ́kàn nínú ẹ̀ àwọn èèyàn fún wọn lówó nínú ẹ̀ àwọn èèyàn pán wálé àwọn èèyàn yìn wá àwọn èèyàn kí wa àwọn èèyàn káwọn ẹ̀ òun níbẹ̀ lọ́kàn wa a rẹ̀ fẹ́ ṣe sí ẹ̀jọ̀sìn bí ìta máa ń ṣe fọ́lọ̀ nìkan eléyìí tí a ń pè ní rìyáàrù á jìnà sí gbogbo àwọn kan yẹn nìyí wàá máa ba àníyàn tíyẹn bá ní wàá máa bàjẹ́ oṣòwò lè fún mọ̀ yẹmọ́ torí ẹ̀ la gbọ́dọ̀ jìnà sí á jìnà sí eléyìí wàá túmọ̀ sí pé tá a bá fẹ́ kírun nìyí káwá kí ló bá ṣubàṣu lèfẹ́ káyà mọ̀ pé ọkàn kí ló ń ó kì í dá ó kà kùránì dá wọn rọ́ọ̀tì kùránì tẹ̀lé fílà ó pèrú dá àmọ́ dìnà sí kárí ni dìnà sí kágbọ́ ni dìnà sí nífàákù òṣìṣàn bá a ti máa ṣe lù. tẹ́lá níbi ìmúra níbi ìmúra wa á dìnà sí kárí ni kárí ni tí wọ́n rí wa á ah, pàtàkì wọlé ní báyìí kí wọlé ìlọsíwájú tí máa wọ̀ àwọn èèyàn ní rí gẹ́rùn-ún tó máa rí lẹ́sẹ̀ mi jẹ̀mọ́ bàtà lásán amọ́ọ̀bàjẹ́ ládàtì yẹn sí amọ́ọ̀bàjẹ́ látara àdéyàn alátùfà bánabi sallallahu alaihi wasallam arábìnrin inna Allaha jamilun yuhibbu aljamal olúwa wa ọba tó rẹwà ni ọlọ́sì nífẹ̀ẹ́ ìrẹwà nǹkan ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ arákùnrin kan wá sọ pé wọ́tọ̀ tí ń bá wọ bàtà bá fẹ́ wọ bàtà tí òṣìṣẹ́ tí bàtà mi kó dáa ṣé méjì kò sí kárí ni ànábì lọ kò sí kárí ni olúwa wa gan ọba tó rẹwà ni torí ẹ̀ nígbà mi tó wọ bàtà lé oní black oní red oní kìíní ìwọ ló ní gbogbo ẹ̀ ó sì lé ìwọ gbogbo ẹ̀ ìtàn náà ló wọ̀ èyí tó bá wọ ẹni ó wọ̀ mọ́ wọ̀ láti fi impress ajẹ́ ajẹ́ ń yìí wà ní ń lọ yẹn jẹ̀mọ́ wọ́n gbà pé

kárí bí náà nìyẹn náà tọ́láwọ̀ yóò wù ọ́ àbí wọ́n wọ̀ gbá báyìí yóò yàwó rẹ̀ ni wọ́n lè wù ọ́hùn ó ti kó kárí bí náà torí ẹ̀ ìkẹ́ wọ́n bàtà ìkẹ́ múra múra dáadáa ìjẹ́ ti lábẹ́ ẹ̀kọ́ àníyàn mùsùlùmí wípé a máa ń kúrò láníyàn kan mọ́ gbàgbé kí lọ́pẹ́ láti yẹ kìí ṣe ní àwọn èṣù èròǹgbà yìí a máa ń kúrò níbi tó bá ti ní pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn ọ̀rọ̀ ìjọsìn a máa ń kúrò lórí àníyàn ìjọsìn kan bọ́sàníyàn míì lẹ́bi rí aburú ká máa sọ nàwọ́ ètù nàwọ́ ètù ò sí inú ẹ̀sìn owó ọmọdúnládé lásùbà mọ́mù òdì ìdí tó bá múná fílà wa lákà méjì láníyàn pé ó ṣe kí ni kàkàtà lè fájìrì ló ń kí mo wá kí rákà alákọ̀ọ́kọ́ ló bá rántí pé ah kó mọ̀ tó kúrò lé ó mọ̀ sí yan rákàtà lè fájìrì lẹ́sẹ̀kẹsẹ̀ bó ní èrò náà là ní yóò ti mọ ọjọ́ kó mọ̀ pé òkè èyí tó kí yìí náfìlà lásán ni ó kúrò níbi àníyẹ̀tú àlùmọ̀kọ́yẹ̀dà lọ síbi àníyẹ̀tú àlùmọ̀tìlákọ̀ àníyàn tó fi dèrò kan mọ́lẹ̀ ó mú wálẹ̀ síbi àníyàn táà fi ń kírun táà bá àníyàn dè mọ́lẹ̀ àmọ́ wá bẹ́ẹ̀ nílẹ̀ Islam bẹ́ẹ̀ sàbùrù bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀ là máa ń ní a máa ń kúrò lórí àníyàn ọ̀ràn yàn bọ́sínáfílà a máa ń kúrò níbi náfílà mútlákọ̀ àmùkọ́yádà kábọ́sínáfílà mútlákọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ rí bẹ́ẹ̀ ẹjọ́ ti kí zoro òun aná tí kò ti kírun zori ó tún wá gbèrò dúró wọ́n ti kí lórí ìrìn àjò ó wá délé ó ti kásìrì lórí ìrìn àjò ó wá délé ọba tó ń ṣèkọ́ ọba tó ń ṣèkọ́ ọmọ ló bá gbàgbé ló bá ṣàlùwà la ló bá bá wọn kí nù ó wá kẹ́lá kàkọ́ wájú ah mo máa ti kásìrì mà tí mo mọ̀ láti Ìbàdàn kí ni ó ṣe kò ní kúrò ní irun máa bá rùn lọ ó ti di náfìlà fún ọ àníyàn náà ló yí padà tí wọ́n tó ń sọ nàwẹ́ tí kò lè fẹ́ ṣe rí ìṣe nàwẹ́ tí sọláfẹ́ làásì máa bára bẹ̀rẹ̀ ó wá rántí pé wọ́n máa ń kúrò mẹ́ni àwọn kan kúrò tí wọ́n rí wọ́n ní àwọn ti sọ nàwẹ́ tí ah, kò yẹ kó kúrò gị kí lọ olúwa rẹ ọlọ́wọ́ ọba rẹ tó ń kí lò fọ́ọ̀mọ̀ ẹ̀ pé àníyàn rẹ ń kọ́ ó ibadat tráfíkì máa ń wà ijosi tí wa táà láti síwájú láti sẹ́yìn látara àníyàn àníyàn máa lọ́wọ́ lórí ẹ̀ látara àníyàn àníyàn máa ń jẹ́ ká wá èyí orí rẹ̀ pọ̀ ládá rẹ̀ pọ̀ ẹ̀san rẹ̀ pọ̀ tíṣẹ́ rẹ̀ sì kéré látara àníyàn torí ẹ̀rẹ̀ jẹ́ sí pé nígbà míì a máa láǹfààní láti kó ìjọsìn méjì mẹ́ta mẹ́rin papọ̀ lójú kan náà ẹgbẹ̀ta bá kí ọjọ́ júmọ́ àdésì mọ́mú ṣe kúrúbà lọ́wọ́ níjọ júmọ́ gọ̀ọ́wà wọ mọ́síláṣí kí ló ṣe àwọn ọ̀gá nǹkan òye àníyàn táwọn ò ní wọ́n kọ́ lóṣù náà bẹ́ẹ̀ bá bí wọ́n pé níbo lẹ́rí kẹ́ máa lóṣù wọn ò lẹ́rí kẹ̀kẹ́ wọn ò kọ́ lóṣù náà wọ́n máa lóṣù wọ́n ẹ̀jẹ̀ wá dìde wọ́n ẹ̀ múnáfílà wa tara bá ń kọ́ bó ṣe wọlé o múnáfílà wa o sì múnáfílà wa jókòó máa gbọ́ kó túbà torí pé ìjọsìn méjì ló wà lẹ́sìn àkọ́kọ́ náfílà táàbù wa ká tó jókòó ẹlẹ́ẹ̀kejì ìgbọ́ kó túbà ló wà ní. tàwọn akọ́wọ̀ kan ti gbọ́ kó túbà síwájú wọ́n lóṣù wọ́n gbọ́ kó túbà ìṣẹ́jú àyá wọ́n ẹ̀jẹ̀ wá dìde wọ́n ẹ̀jẹ̀ wá mú wá kò yẹ kó lọ bá wọn nítorí ó ṣe ò ní pé wọ́n ti wọ mọ́tíláṣí múnáfílà rákà méjì wá jókòó máa gbọ́ kùsùbà ó wọ mọ́tíláṣí wọ́n ń pèrún lọ́wọ́ ó sì fẹ́ mú náfílà ìkí mọ́tíláṣí wá bó ló ṣe ṣe jẹ̀mọ́ látara àníyàn àníyàn ó kó ẹ ló fi mọ̀ yí pé ó lè má pòfo kan nínú méjèèjì dúró mọ̀ sọ sí mọ́ àdínù sọ tó bá ti parí ẹ̀ kó bá mú ẹ̀kọ́ nù látara àníyàn yẹn ni pé ó ti mọ tó fẹ́ ṣe ká mọ tá a fẹ́ ṣe jẹ̀mọ́ àníyàn ni in fact tá a bá ṣe bẹ́ẹ̀ tá a bá rí pé ìmọ̀mù kan ní òkè ọya ẹ̀sìn fọ́mọ̀ ẹ̀sìn fọ́mọ̀ náà rí ẹ̀sìn fọ́mọ̀ aláǹfààní àti múnáfílà yẹn wá àgbàládà rẹ̀ àníyàn ti gbà orí ẹ̀jẹ̀ máa mùsùlùmí lára àkíyèsí fẹ́ ká pèrè ọba sí òun náà ni eléyìí nínú àwọn kan tí máa ń ní lọ́wọ́ kí ẹ̀sùn mọ́lá nìyẹn dáadáa lórí ìjọsìn òun náà ní tọ́lábùrù ìlú àwọn amọ̀ ìgbótá àṣọ látàárọ̀ ìjẹ̀mọ́ ìmọ̀ ló bá dé kìí ṣe àwàdà kìí ṣe awẹ́wà kìí ṣe eré ìmọ̀ ni táàbà wá ìmọ̀ a ní mọ ipò tí àníyàn tó ń bẹ nínú ẹ̀sìn tó ń bẹ nínú iṣẹ́ ayé tó ń bẹ lórí gbogbo kàkà ìgbésẹ̀ wa a mọ̀ eré ìjọ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ nínú tí ìmọ̀ tó ràn ní lọ́wọ́ lórí òun náà ni kí á gbìyànjú láti mọ̀ tún ìta wa láti mọ̀ tún ṣe ìyẹn máa ràn ní lọ́wọ́ kí èèmọ̀ láníyàn dáadáa jìnà sí kárí mi jìnà sí ká gbọ́ ni jìnà sí mọ́ nítorí bá ti jẹ́ nǹkan ìjọsìn ṣe é nítorí ọlọ́run nítorí ìbá ṣe nǹkan ìjọsìn a lè ṣe é nítorí àǹfààní ayé nǹkan burú mẹ́ ìyún pàtàkì nǹkan ìjọ nǹkan ayé ni wọ́n ní àwọṣọ bó láti wá ṣe ó wọ̀ náà ni àwọn yóò sì rí lọ́rùn rẹ̀ àbí àwọṣọ kan lè rí pa àwọṣọ náà ni sáàbù àdúgbà ìsìmáníkì wọṣọ ìsìmáníkì mo wọṣọ jẹ mọ́ rí owó wọ́n rí ẹ pẹ̀lú òwò náà ni <laughs> torí ẹ̀ ó wọṣọ òwò náà ni yẹn ni wípé táníyàn bá ti dáa ní ọ̀dámọ̀ wọṣọ kò sáburú bẹ̀ kí yẹn wọṣọ one million naira kò sáburú bẹ̀ kí yẹn wọ bàtà one point five million kò sáburú bẹ̀ ká lo fóònù twenty billion tó bá ti lágbára rẹ̀ tó sì ní kápá rẹ̀ kò sáburú bẹ̀ ọlọ́run kẹ́ ọ ni fàámàbẹ̀ ní ìmọ̀tẹ̀rọ̀ ọlọ́run ní ká kéde oore tó wọ́n lọ́ọ́ ṣe fún ẹ̀dá anábì sallallahu alayhi wa sallam ó ní inna Allaha yuhibbu an yara asara ni'matihi ala abdihi idha an'ama Allahu alayhi bọ́lá bá kẹ́ ẹ̀dá inú ọlọ́run máa ń dùn kó máa rí irúpa ìkẹ́ rẹ̀ lórí ẹ̀dá ni ọlọ́run máa ń dùn àníyàn ló pàtàkì máa wọ̀ ọ̀ṣọ́ láti fi ìmpẹ́sì tálíkà mọ́ ṣe nǹkan láti fi bàwọ̀ yẹn nínú jẹ́ ẹgbàlẹ́ nígbẹ́ ìdáríkà ẹrú ogun bó ṣe pẹran ó pa díẹ̀ ó pa gbogbo ẹ̀ ẹran wá ń pọ̀ níwájú rẹ̀ báyìí wọ́n bá jẹ kínkínní ń bẹ̀ wọ́n ní ẹjọ́ ẹ lọ dànù. ó ìfẹ́ ìtàlíkà ó sọ fọ́lọ́run pé ìwọ ọlọ́run oore tí mo fún fún mi máa ń kálẹ̀ ni torí ìsìrọ́pù ni wọ́n pelé. tòótọ́ bá ti sílẹ̀ ní ẹgbẹ́ fẹ́ impress kò fẹ́ jọyàn lójú ẹgbà náà ni ibi ìkómọ ni òkè wọn á lanu tí wọn wá pàdé ni tí wọn pàdé kí láǹfààní ẹni tí wọn là wọn ló ti kàgbákò oníṣe kárí mi wọn lọ bá kẹ ọ kò sáburú mbẹ náà tán Ọlọ́run kẹ wa nìyẹn ká kọ́lé kára lẹ̀ ká ní mọ́tò ká ní gbogbo ẹ̀ mọ́tò tó gbódò wípé òfẹ́ káwọn èèyàn mọ̀ pé kíní òfẹ́ ká díẹ̀ rẹ̀ kó bàjẹ́ rárá òṣù tó jọ káwa ní ìgbẹ̀yìn ìjẹ̀má mùsùlùmí tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọsìn pẹ̀lú àníyàn tó dáa abẹ́ kí irun rẹ́kà méjì sí àpẹẹrẹ àníyàn tọ́lọ́run la akíraka kan aládóbi ẹlẹ́ẹ̀kejì àníyàn bá fẹ́ dàrú pé ká ní ká ṣe ń torí kárí ni jẹ̀mọ́ bá a bá fi àníyàn kárí ni tó wá bá wá yẹn tá a bá fi sálámà ó ti ba aráka àkọ́kọ́ tá a kí fọ́lọ̀ ó ti bàjẹ́ àdéládàmú òkú kan nù òkú ẹlẹ́ẹ̀kejì tá a bá bẹ̀rẹ̀ ìjọsìn pẹ̀lú àníyàn dáadáa àníyàn dáadáa àwọn ń bá lọ àwá ìtí ìparí ẹ̀ àníyàn ìdá wá wọlé àníyàn kárí ni wá wọlé àmọ́gbàtà fi parí ẹ̀ a rí dá padà sí àníyàn dáadáa tàbí sálámà àgbàládà àánú wa kò sáburú tó ṣe eléyìí tá a sọ yìí kò sẹ́ni tí kìí ṣe nínú ọmọ ti kí rákà kan báyìí rákà ẹlẹ́kejì ló wà gbàtí mọ̀ mọ̀ kan fásitì àgan ó owó ní oníri òun lòun wò báyìí níwájú rẹ báyìí ìdúmọ̀tà òun lòun rí báyìí àmọ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ gbà tó yẹ sáramá nìyí ó ti padà sílé padà a máa dẹni kò sáburú níbi ẹlẹ́hùn náà pẹ̀lú ọmọ ènìyàn náà nìyẹn a máa gbìyànjú kó máa dínkù. ẹlẹ́kẹta tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ olóore pẹ̀lú àníyàn tí ò da pẹ̀lú kárí ni àti wá kíráàkà kan ọwá dé lákà ẹlẹ́kejì táwọn pé ah, sórí ní burú ni orí mi burú tí ó bá burú ni mi ní ìrọ̀rùn tí mo fẹ́ kí fọ́lọ̀ wọ́n á ti torí àwọn èèyàn àwọn tó bèèrè àmì náà ṣe tán náà jim jẹmọ ti fọ́lọ̀ jáde tọ̀ àwọn aláníyàn dáadáa tá a fi sálámọ̀ ànígbàládá lórí ẹ̀ torí pé àníyàn tí ò dáa òun la fi ṣe tẹ́lẹ̀ orí bàbá òkè àpẹẹrẹ mi àníyàn tí ò dáa la fi bẹ̀rẹ̀ àwa ń bá lọ àwa ń sọ di àníyàn tó dáa àwọn gbàgbà gbàdà gúnlẹ̀ rẹ̀ kọ́ àníyàn tí kò dáa náà la fi gúnlẹ̀ rẹ̀ eléyìí náà kò sí náà òpó mẹ́rin yẹn agbọ́dọ̀ dé ó pàtàkì nínú òkúta gbọ́dọ̀ dé òun náà ni pé àníyàn dáadáa kò sọ iṣẹ́ aburú iṣẹ́ tí ò da iṣẹ́ ẹ̀ṣẹ̀ kò sọ di dáadáa o ìyá máa láníyàn dáadáa o owó owó iléèwé owó owó sukú àwọn ọmọ owó ilékéwù wọn ló ń wá àníyàn dáadáa ó dáa ó dáa jẹ̀mọ́ ó wà lọ́jọ́ ìn bandits àbójẹ̀ fún nọ́mbà lẹ̀ fún bandits bandits sọ pé ó yẹ máa fowó lẹ̀ ẹ máa fi nọ́mbà lẹ̀ ló náà bá fi ilẹ̀ náà bá fún hundred thousand ló bá jọ kejì pé ọ̀ oh, ẹ́ wọ́n ta fún hundred yẹn one million ló fi dápadà ó wọ́n ń sunkún èwo lẹ́kú. owó ló gbàgbọ́ owó àràmù ni owó àràmù ló gba ó mọ táwọn ẹni ìbọn ṣe rí òun lélẹ̀ ó mọ wọn ìṣepọ̀ ó mọ wọn torí ẹ̀ àníyàn dáa kò sọ pé iṣẹ́ tí ò dáa yóò dáa kò sọ bẹ́ẹ̀ o. báníyàn ya dáa bíṣẹ́ bá dáa kò sórí mẹ́ bíṣẹ́ bá da káníyàn ò dáa eléyìí náà kò sórí mẹ́ o àníyàn gbọ́dọ̀ dáa iṣẹ́ o torí ẹ̀rọ Rabi sàlọ́lá àlẹ́ òtọ́lá fi ní ilẹ̀ iná láhàlà ọlọ́run ò ní wo bọ́dì yìí kò ní wo àwọ̀ yìí lárúbáwá ní ìmì àbí gbogbo ẹ̀gà ní abẹ́ gúrú eléyìí òkọ́lọ̀ ọkùnrin ní àbẹ́ obìnrin eléyìí òkọ́lọ̀ wọlé kí yá ń lọ ilẹ̀ akọlóbi kan wà àmẹ́lẹ́kùn àmọ́ tọ́lọ̀ wọn wò mọ́ yín láà oná kan àníyàn yín wà àmẹ́lẹ́kùn dáadáa iṣẹ́ àníyàn dáadáa iṣẹ́ dáadáa tẹ́ fi tẹ̀lé àníyàn dáadáa wò nìyẹn abẹ́ wa ta'ala ó fọ àníyàn wa mọ́ ó rọ̀ wá ní àrísìkí àníyàn dáadáa lórí gbogbo tá a fẹ́fẹ́ ṣe ó sì mọ́ فلا kan شو الله وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته